الأحرار من سورة يوسف وفي الآية التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wọn fún wa lérò nípa tó padà ṣẹlẹ̀ sí àtúndì yusuf àlẹ́ ìṣẹ̀dá lẹ́yìn ìgbà tó sọ sínú kan bá tá àwọn ọmọ ya rẹ̀ pàtó sínú rẹ̀. wọn pàṣẹ síbẹ̀ lóun nìkan kò sẹ́ni tá a bá yanjú tí ò sẹ́ni tá a bá sọ. wọn ní ìjọ mẹ́ta gbáko ẹni yóò tún parí ìṣẹ̀lẹ̀ ńlọsẹ nínú kàkà ibẹ̀ gẹ́gẹ́ Abubakar ibn Ayyad gẹ́gẹ́ sọ. apá kan nípa àwọn nínú àwọn olùmọ̀ nípa tẹ̀sí wọn lómi ìkàgbá yẹn omi tó ayọ̀ ni ṣùgbọ́n kí ni wọ́n sọ yóò sọ̀kù síbẹ̀ sí ni omi bá lómi tó lọ ọ̀rọ̀ lọ́mọ. tọ́ Muhammad ibn Ishaq bàbá oníṣirà àwọn sọ pé ńgbà tó ń sọ sínú kànga yẹn wọn ò lọ sílé àgbègbè tí wọn kọ jókòó yípo kànga yẹn wọn ń wo kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni ó ṣe kí sì lọ lọ́wọ́ jọ ṣẹlẹ̀ tán. ọlọ́run wá darí àwọn arìnrìn-àjò kan sọ́nà abẹ. Al-Imam Al-Qurtubi ni wọ́n ti sọ ọ̀nà yìí. àwọn arìnrìn-àjò láti ilẹ̀ Ṣam lọ sí Misr. wọ́n arìnrìn-àjò láti ilẹ̀ Ṣam lọ sí Misr. wọ́n wá sí náà wọ́n nàbí tí àwọn gbàgbọ́ sọ ànábì Yusuf sí wa gbogbo ẹ̀ ọlọ́run ló lè bá mú kí n tó ń fẹ́ kó lè bá tẹ̀. àwọn arìnrìn àjò yìí ibi táwọn náà ti ń lọ tó ń fi ń lọ wọ́n wá mú ìtòsí ibi tí ó jìnnà púpọ̀ síbi tí kàńtà tí ànábì Yusuf wà nìyẹn wọ́n fi ṣe ibi tí wọ́n ra orí pamọ́ sí. wọ́n á ràn nínú wọn tó jẹ́ pé iṣẹ́ ti wọn nìkan lọ ọmọ owó mi wá. àwọn àna ni wọ́n á rí ẹni tí ń lọ owó mi wá. ṣùgbọ́n wọ́n á rí bó ti ti jẹ́ mọ́fúrásì yẹn ó lè túmọ̀ sí pípọ̀. ẹlẹ tó máa tó fi pọ nítorí pé alimọkùrọdù mọgbọ nínú èdè lárúbáwá àti rọsọlẹ lọ yàrá tó bá ti lo gbólóńtò tó ká sí kẹyọ kan tó bá fi tù sára kankan ìtumọ̀ rẹ̀ lè di plural. wọ́n rán àwọn abánipọ́nmi ìgbà tí ẹni tí wọ́n bá wọn pọ́nmi tó dé di odò ọ̀gbẹ́ni kankan bẹ̀ bí wáyà ìgbà tó dé di odò ọba àwọn ọmọ ẹ̀yà Yusuf létí kàkà wọ́n ti sọ di ibi tí wọ́n wá péjọ sí lójoojúmọ́ wọ́n fẹ́ rojọ́ nítorí pé ọmọ tá a fẹ́ yẹn sí tí ọba kú sínú ọ̀gá yìí lẹ́nìkan ọba gbé lọ àlejò ti gbé lọ lọ́wọ́ gbàdé pé ìwáyà méjì ọ̀pọ̀ sọ pé nígbà tí ẹni tí ọkùnrin méje ọ̀bẹ nìkan kan nítòsí kàdá ìwáyà kejì sọ pé ìgbà tí wọ́n dé wọ́n bá pé àwọn ọmọ ya Yusuf wọ́n bẹ lójú kàdá ìgbà tó ń tí ó wàá sọ ìfami sódò ànábi Yusuf dè mọ́kùn rẹ̀. ó rọ̀ mọ́ òkun rẹ̀ aleyhi sẹlẹm onáfà omi ń bẹ nínú kànga ó rómi fà ṣùgbọ́n pẹ̀lú bí títẹ́ ń fà á bọ̀ yìí ó fura kó ti wúwo ju ọ̀wọ́ omi tó ń fẹ́ fà jáde lọ ṣùgbọ́n mi èèyàn pẹ̀lú pọ́ùn náà máa fẹ́ máa kí ni bẹ lẹ́yìn ògiri. inú mú kí lóró yìí wúwo tó báyìí kọsọ́ọ̀lẹ̀ kò túlẹ̀ nípa pàbọ̀ máa rí jọ. nígbà tí ọgbà jáde ìdùnnú bò ó ní ẹranko ìṣòro ẹ̀ẹ́dẹ̀wúlẹ̀ ìrọ̀ ọ̀kanà ìrọ̀ ìṣòro ìró àkàtúntò pé á kò ṣòro ayé ẹ̀ẹ́dá kúlẹ̀ lórí ìró àkàtúntò yẹn ẹni tó kà pé á kò ṣòro ayé mo kú oríire ayọ̀ bá mi. هذا غلام omi mo ní mo fẹ́ pọn ọmọ orí gbé jáde ẹ bá mi yọ kí ni inú rẹ ń dùn sí ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ nítorí pé ó ti wà nínú ọpọlọ àwọn èèyàn gbà yẹn ètò wo bá rí ọmọ gbé bá ó ti dẹrù rẹ ẹrú owó sí owó lẹrú ìdí tí inú rẹ fi ń dùn nínú kìrá àkejì kìrá àhà yá bùsùrọ ìwọ bùsùrọ níbo lọ lọwà ń pẹ nìkan kí n jẹ bùsùrọ ìwọ àwọn olùmọ̀ nípa tẹfsir wọn rúlò tẹfsir yẹn wọn rúlò ẹ̀dá rẹ wọn ní ọ̀rọ̀ yìí kájọpẹ nìkan ní ń pè é tá a bá sọ pé ẹnìkan ni arákùnrin yìí ń pè ọ̀rọ̀ tuntun ní sẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀ àlèmá kò tó dì ó lọ sọ bá àwọn pé bùsùrọ̀ ẹnìkan náà àwọn èèyàn tí wọ́n lọ nù pè wọ́n ní bùsùrọ̀ pẹ̀lú alifu mọ̀súrà àti bùsùrọ̀ ayé ìtumọ̀ ọ̀kan أي يا بشرايا ماما قولي أي يوم بامي ثم قناة nígbà tí nǹkan tó lérò tó bá ṣẹlẹ̀ sí ẹni dáadáa kí lọ fẹ́ sọ náà mo kú oríire ni ayọ̀ bá mi wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn. هذا غلام tó bá gbó nìkan lọlọ ń da abára rẹ̀ sọ̀rọ̀ tó bá ti èèyàn kan lọ yá mo ṣòro ayọ̀ ọmọ bá mi torí kò ń lọ kà jáde ẹ̀ẹ́dá òun ọ̀dọ́ ń dé mi ọmọdé kékeré kan ni mo nígbà tó sẹ́gbà tó gbà jáde yẹn ṣé òun nìkan lọ dá lọ síbẹ̀ kọ̀ rẹ́ nìkan kan nídìí kàkà yẹn àjẹpé wà á sọ̀rọ̀ obìnrin ọ̀hà tó bá kọ̀ nìkan lọ́lọ́ àbá méjì mẹ́ta ni wọ́n lọ pọ́n mi yẹn ni wọ́n sì rí ọmọ yẹn ìtumọ̀ wà á sọ̀rọ̀ obìnrin ọ̀hà wọ́n á gbé pamọ́ àwọn tó lọ pọn mi yẹn wọ́n gbé pamọ́ wọ́n gbọ́rọ̀ rẹ̀ pamọ́ sáwọn yòókù wọn wọn sọ pé àwọn àríyọ nínú kànga lọ́fẹ̀ẹ́ lófo ni ìgbà tán dọ̀dọ̀ àwọn yòókù wọn wọ́n gbọ́rọ̀ rẹ̀ pamọ́ wọ́n là rí lọ́dọ̀ àwọn tó ní kànga làbára sódà ìgbà táwọn náà bá tún wá tún ta gbogbo jàmátò ní báwọn pín ní owó rẹ̀ jàmbá ti wà láyé ẹsẹ̀ tuntun tẹsíìrì kan tẹsíìrì kejì ìgbà tí wọ́n dé di kànga tí wọ́n fa ọmọ jáde tí wọ́n máa gbé ọmọ lọ àwọn ọmọ ìyá yóò sọ fún kíní jẹ́bẹ̀ ẹrù wa níbi tá a gbé pamọ́ sí wọn a máa gbọ́ ọmọ pamọ́ sínú kànga lé yín ibi tó wà wà láti gbé pamọ́ sí torí de eléyìí ẹ ó sì wà wá ẹ rà ẹ rà nítorí pé ọmọdé rí ìbáyìí ẹrù wa ni ẹrù wa ni tá a ní fún títà wọn sọ fún ọmọ ìyá wa tá à ń bínú táwa máa ma wá sọ fún kàgbà tó àwọn náà wá fi ọ̀rọ̀ Yúsúfù pamọ́ sáwọn ẹni tí wọ́n gbé jáde nù kàgbà pípé ẹrù táwọn ní fún títà èèyàn tí ò bá ti lólúwa tí èsì ọmọlúwàbí ẹrù ló náà tó yọ ẹrù wa ní ta ní fún títà wọn wá sí ọ̀rọ̀ rẹ̀ pamọ́ sáwọn èèyàn yẹn wọn ò jẹ wọn dà kàn pé ọmọ bàbá wọn tọ̀síìrì méjì tó wà bẹ́ẹ̀. tọ́ wọ yóò tún wo ewu ètè pariwo pé wọ́n ń sẹ́rù ọmọ bàbá tó ní gbogbo wa wọn ní yusuf lè sọ̀rọ̀ nítorí tó bá sọ̀rọ̀ wọn kò tó dùn padà ìgbàlódé àti bẹ́ẹ̀ sáà lọ́rẹ̀ tó ń sọ̀rọ̀ ọjọ́ tí wọ́n máa fi ọ̀rọ̀ torí títí bẹ̀rẹ̀ tó ti àwa ní ìgbà ìbànújẹ́ Yusuf náà yà rọra dákẹ́ bí wọ́n ta olúwa rẹ̀ ní olúwa rẹ̀ kókó mi gbẹ̀sẹ̀ gbé lọ. wọ́n mọ owó àìrí mú ìdènà ẹ̀ tún lábẹ́ tẹ̀síì méjèèjì ọlọ́run ọba máa ń dáhùn ẹni tó lọ pọnmi wá wọ́n ń gbé pamọ́ sáwọn yòókù wọn náà fáwọn arígbé jáde lọ́sọ̀ wọn parọ́ fáwọn yòókù wọn fáwọn ra lábẹ́tẹ̀ sírìkejì ọlọ́wọ́n bá máa ń táwọn ọmọ ẹ̀yà yusuf ń gbé pamọ́ sẹ́ni tó pa yusuf jáde kúrò náà gàgà nípa pípé kí wọ́n pè lẹ́rù àwọn tó ti dẹ́kun pàápàá kọ́ ọmọ ẹ̀yà wọn ọlọ́wọ́n bá máa ń ṣe wọ́n ń ṣe o nítorí wọn náà ń ṣe àtúntò mi náà ń ṣe ọlọ́wọ́n bá máa. nítorí pé ọlọ́run bá yí ọ̀rọ̀ rẹ̀ tayọ gbogbo bá jẹ́ kò sí ní òrì kò sí ní ọ̀rọ̀ tí ẹ̀ka bá ti wọ àárín ògiri mẹ́rin àní rí mà gbogbo ń tó bá ti mẹ́ ojútù òní tó ń tó bá sọ ẹnìkan wà níbi tó gbangba ju bí tẹ́lẹ̀ fẹ́nìkejì wà lọ gbogbo wa níwájú ẹ̀ bí ẹ̀ ń sáwọ ní òkúta ó sáwọ ní ilẹ̀ lọ ó sì jẹ́ pé náà atẹ́gùn náà lọ farapa mẹ́sì kó tiẹ̀ pàwọ̀dà kó tiẹ̀ nǹkan míì táàrí má ó sì ń kẹ̀kẹ́ tó sapa tó sapa mọ́sọ́lọ́ eléyìí ó tó dẹ́rù báyọ̀ téèyàn fi máa sọ́ra. tí ó sì fi máa fura gbogbo bá a ti ṣe àti gbogbo tí ń ṣe wá gbogbo bá a ṣe wá kò sí kàkà tó sọ̀rọ̀ ìrẹ́ làwọn olórí yóò sì máa sọ̀ra ọlọ́run hàn kó ti ṣe ló kó ti ọlọ́run ti fi ń yé àwọn níta bá rìn kìí ṣe dandan kí wọ́n bá nàbí sọ̀rọ̀ o gbogbo ẹni tó lọ́n bá rán ànábì tí wọ́n ti kìí ṣe dandan kí wọ́n bá sọ̀rọ̀ o tó wọ́n lè fara ní wọ́n lè máa lè pa bá wọn fẹ́ pa ṣùgbọ́n ọlọ́run lágbára láti gba àwọn ànábì rẹ̀ ni ó tilẹ̀ jẹ́ bọ́ọ̀lù bọ́ọ̀lù lọ àwọn alábòsí yẹn lára. wọn mọ wa mùsùlùmá nínú ìwà aburú wọn bí ìgbà tó ti papọ̀ ọlọ́ọ̀bù lè káwọn ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn kọ́ tálàtúbọ̀tán rẹ̀ padà dá àwọn anábì ọlọ́run àwọn náà ni wọ́n padà borí àwọn náà ni wọ́n padà lékè ilé ẹjọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ti fi ran anábì Yusuf lọ́wọ́ lórí àwọn ọ̀tá rẹ̀ tó ṣe وشروه بثمن بثمن بخس دراهم معدودة وأتى النبي يوسف ثلاثة tába sọ ikú ẹni tó lọ tóbi tó gbé jáde ní ọ̀gàdà ọ̀bẹ ní kankan mẹ́ ọkàn parọ́ rẹ̀ fáwọn èèyàn rẹ̀ fún ra tó a jẹ́ pé òun lọ́tà tó bá sọ pé ọba àwọn ọmọ ìyá rẹ̀ mẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ni wọ́n ta kù ẹni yóò wọ ọba ta nínú àwọn méjèèjì owó pọ́ọ́kú ni wọ́n ta Yusuf ọ wọ́n ta lówó pọ́ọ́kú owó tí ò tó nǹkan kan apá kan nínú àwọn afọ onítẹ̀sí wọ́n ní dírọ́hàmù mọ́kànlá ni wọ́n ta ànábì Yusuf àrẹ yìí sọ́dá odidi ànábì Yusuf wọ́n ta ní dírọ́hàmù mọ́kànlá. tọ́ alùbọ́kù. na ló kọ́ kútì ọ̀gá náà lọ́sàn. tọ́ba rí máa Ibn Abbas ó ní ọ̀ṣọ́rọ́ àwọn ọmọ ìyá rẹ̀ ni àwọn padà ta nígbà tó sọ pé àwọn arìnrìn àjò ni wọ́n gbé àwọn nìkan ni wọ́n gbé àwọn ni wọ́n tà ṣùgbọ́n ọ̀rọ̀ fún àwọn ọmọ ìyá rẹ̀ ló ta ó lè bá dá wọn lójú kó ti kú ní gbogbo sàkáyé ó lè bá dá wọn lójú. torí kọ́ lọ́nà sọ́kè wọ́n kánú sí ìmínà sàhìdí wọ́n ti ẹ̀jẹ̀ ní tó pé wọ́n sọ wọ́nà láti bọ́ lọ́wọ́ rẹ̀ ní wọn fẹ́ rí má. ok lẹ́yìn ní sọ́wọ́ á ti gbé abẹ́ni tó gbé nù kàgbá ní òní fẹ́ rí má àbá àwọn ọmọ ìyá rẹ̀ ní òfẹ́ rí má àwọn ọmọ ìyá rẹ̀ ní òfẹ́ rí má àwọn ni wọ́n sà ìdí ni pé àwọn onírìn àjò yẹn kò ṣeé ṣe ká sọ fún àwọn ní ọ̀fẹ́ rí má nítorí pé táwọn rí ìdùnnú ni wọ́n fi pàdé rẹ̀ ó ní bushra ayọ̀tọ̀ mi wá sẹ́ni tó wá ń tọ́nú kó òun rí gbé ní ọ̀hún àjọ púpọ̀ fẹ́ rí má láìláì ṣùgbọ́n àwọn àti tọ àwọn náà sì ni àwọn arìnrìnàjò nígbà tó ti kéwọn tí wọn dùn ìdùnnú wọn pọ̀ àwọn fẹ́ẹ́ rí ìdínà táwọn gbé pamọ àwọn ilé sọnù tọ tó bá jẹ́ pé wọn fẹ́ rí wọn ò ní rà rí kí bí anìkan ní tọ́lọ̀ ọ̀rọ̀ kádà gbogbo ojoojúmọ́ àmọ́ àgbà ń pa kí ló dé ó lò wọ́n fẹ́ rí ni àná aláàmì ẹlẹ́ ra ẹ ti fẹ́ rí kí ló ṣe àló wọ́n fẹ́ rí má àdà òwúrò nǹkan tí èèyàn bá fẹ́ràn náà lèèyàn máa rà tí èèyàn bá sì fẹ́ràn lèèyàn máa gbé wọlé kí ló dé tẹ̀ gbé wọlé lálẹ́ síbẹ̀ fẹ́ rí má báwo lọ́la ẹnu ẹnu kíláàsì làwà ẹnu kẹ́ni tó gbọ́ padà wá kílódé náà gbogbo ẹni tó bá ti ti ti ọ̀kadà rẹ wọlé àmì kínú ohun ọ̀fẹ́ tí àjọṣepọ̀ àwọn kan báyìí tó ẹni tó bá ti tó ti ti ẹ̀ bẹ́ẹ̀ lóde lóyún ti sùn lóyún ti sùn ó tún fẹ́ fún ẹlòmíì náà sùn tó eléyìí túmọ̀ sí pé gbogbo déyàn bá ń fẹ́ tí ọ̀fẹ́ kọ́ bọ́ mọ́ ẹ̀ mọ́ ọ lọ́wọ́ kí ni wọ́n máa ṣe wọ́n máa tọ́jú ẹ̀. tọ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá nígbà tó ní wọ́n ta lówó pọ́ọ́kú torí pé owó ni tó lè tọ́ ọmọ ẹ̀yà èèyàn ni èèyàn wọ́n yẹ táyì tó bá ọmọlúwàbí ọmọlúwàbí wọn gbọdọ̀ ká látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wípé ọlọ́run sọ pé àwọn èèyàn mẹ́ta kan bẹ̀ tó bá di jọ́ gbẹ̀ndà òkèèyàn òun fúnra rẹ̀ òun lòun ọ̀pá àwọn jà ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ jùlọ bẹ́ẹ̀ àfẹ́rùwá ni gba ẹgbẹ̀lẹ̀ tẹ̀mẹ̀lẹ̀ ẹni tó lọ ta ọmọlúwàbí ó gbé èèyàn lọ ta. ó sì fi ń jẹ owó rẹ̀ ọlọ́ni ọgbà tí a kọ́ bá ti jọ pé nà òkè eléyìí ti gbogbo àwọn ajínigbé àwọn ajínyàn fi pawó tí wọ́n tó tó wá ti tọrọ fún ní nàìjíríà tó wáyé. àwọn èèyàn ò ní kọ̀ọ̀kan láti a sì ní àwọn olórí. aláwọn alákòóso aníjọba kọ́nà báwọn kan bá já faramọ́ tí wọ́n gbé torí pé yóò jẹ́ kówó tí wọ́n kó olú gbọ́gbọ́ wọn ò ṣàánú arúgbó ámbọ̀tòbọ̀ ti àwọn ọ̀dọ́ ọkùnrin lọ́wọ́ ti àwọn obìnrin irú àtàkàtà wo nìyẹn irú àtàkàtà nìyẹn. lọ́dọ̀ yìí pé àwọn ọ̀nà kan ti wà tí wọ́n ti mọ̀ ní nàìjíríà yìí pé ẹ má jẹ́ àfarabẹ́ bá wà lọ àwọn ajínigbé ń bẹ lọ́tún wọn ń bẹ lóṣù bí kéèyàn máa lọ láti kàmínàkà kó lọ sí Kaduna àwọn ajínigbé wọn ń bẹ ń bẹ bìbà bí kéèyàn máa lọ láti Àbújá sí Kaduna lórí express àwọn ajínigbé wọn lọ ń bẹ jantirẹ rẹ kí ẹ ti máa wọ kẹtẹlẹ o kò sí ajínigbé ní gbogbo northern side of the country tẹ́lẹ̀ o agbọn àwọn south east south south bóyá díẹ̀ ní south west níbi ó ti wá di tọrọ fún kálíbàdì gbogbo yẹn ló ti gbà ó ti sọ dáadáa tó. bẹ́ẹ̀ náà ni bàbá dé ibi tí wọ́n pè north central lẹ́kẹ̀ nínú Kwara state ń bẹ̀ wọn àwọn ọ̀nà kan bẹ láwọn ilẹ̀ àwọn gómìnà yẹn àwọn mọ́tò wọn máa náà dàkútẹ́ ni kí ló wọ́n ní gbogbo ibi táwọn wà yìí o no slow zone ni nítorí pé àwọn ajínigbé tó ti kọ́ kọ́lọ́pàá kó sọ́jà gbogbo ẹ̀ sójú àná kọ́ná gbogbo ẹ̀ náà dábẹ́ ti pawó iná. àwọn awí lọ́pọ̀lọpọ̀ ọmọ wa wí òun náà nípa àti graduate láti fi ọdún mẹ́wàá àwọn òrí tẹ́ tẹ́sẹ̀ bàbá tó dígbé ni ẹ̀sẹ̀ ìyá tẹ́ dígbé ẹ̀sẹ̀ àwọn ẹni ẹlẹ́ni táwọn ń lọ tó lẹ́pàá kọ́ńkálùkù lọ́mọ tó kò jáde lé tí ọ̀bá níbi ẹnìkan jáde lé. èèyàn fẹ́ tilẹ̀ yìí lọ sílùú kan tí ọba nídìí ẹnìkan ní jáde bẹ̀. ẹ wá ju wọn gbé wọn á máa fún wọn léèrí jẹ nígbà tó ṣe pé gàrí wọn wà wọn jẹjẹ wọn lè fi wọn jọra lọ. wọn wàá gba àwọn èèyàn wọn máa pè wọn wọn wọn pé àwọn àwòlẹ̀ ni o the rangers tani rangers tíìmù kan la àmà tí ń jẹ́bẹ̀ wọn láyé jọ àwọn rangers làwọn ni dábàá ti gbé hàn tẹ̀bá méjì ẹ̀ pẹ̀lú ẹ̀mí ẹ̀ wọ́n sì ti wádìí síra tiẹ̀ náà ìtàn àgbésí ayé rẹ̀ bóò lówó dá lọ́mà kí ni fámìlì ẹ̀ títí ẹ̀ ní ọ̀tá ní ọ́ hmm, wọ́n ti rí pé àwọn rí èèyàn èèyàn èèyàn èèyàn jàǹkà àwọn rí jígbé ó lè jàǹkà fúnra rẹ̀ ó sì lè jẹ́ jàǹkà látàrí ẹni tó mà wọ́n lè fi fifteen million wọ́n fi tu lẹ̀ owó kíni gánà ni a ẹkú palẹ̀ mọ́ ọlọ́run bá ní ọ̀gá yín jàǹjọ́ bí nàìjíríà nínú lóńgò míì wọ́n sì máa jí wọn gbé kí ṣe máa ṣẹlẹ̀ nírú lọrin bẹ́ẹ̀ ẹgbàgbà díyàn pé lórí kíni àwọn oògùn òfò yìí náà ni àwọn tẹ̀lé díyàn pé wọ́n fi sówó táwọn kan tí wọ́n gbé àwọn tó ń gbowó wọ́n tún ní tiwọn tó sẹ́pẹ́rẹ́ tó ti kọ́ dára náà gbogbo kálukú kó wa haram ni kí wọ́n táyàn jẹ mọ́ àyàfi tó bá dẹrú àyàfi tó bá dẹrú torí ẹ̀ ló fi ṣe sọ pé ẹrú alẹ́ ta alẹ́ rà nítorí pọ́jú ọ̀yàn ó sì ju ẹranko ẹrú ju ọ̀yàn ó ju ẹranko bóòlù ṣe ju ọ̀yàn wọ́n nítorí tẹ́ ẹ bá wò náà rí pé yàn lò bóòlù wá ju ẹranko wọ́n nítorí pé alẹ́ ta tọ́ba jẹ́ pọ́ ọmọlúwàbí ni a kì í tà wọ́n a kì í rà wọ́n ìdí nu ní ìsìtẹ́ yìí bá mú ẹrú jẹ pa ṣé owó ẹ̀mí la gbà lọ́wọ́ yín àbí iye rẹ̀ tabala gbà owó ẹ̀mí lọ́wọ́ yín nítorí pọ́jọ́ yẹn ni taba ní iye rẹ̀ lágbà lọ́dọ̀ yìí nítorí pọ́jọ́ ẹranko ni tó ìdí nu wọn máa ń sọ pẹ́rú ṣé wọ́n gba owó ẹ̀mí lórí rẹ̀ ni àbí wọn gba iye rẹ nítorí pọjọ yẹn ọjọ ẹran eléyìí wọn pè ní ní wọn máa fi dáná ni wọn pè ní kìyàtò ṣẹlẹ kìyàtò ṣẹlẹ ìyẹn ni fífi ọ̀rọ̀ wérò látàrí ìpè ìjọba jọjọ tòtẹ́yìn bá wọn sọ wípé ẹrú èèyàn lọ́jọ́ ajá kíkín nágbà àgbòwẹ̀ tẹ́ ẹ bá lẹ́ranko lọ́jọ́ kínágbà iye rẹ̀ àmọ́ ọmọlúwàbí wọn gbọ́dọ̀ ta o wọn náà sọ fẹ́ rà kọ́ ọ̀daràn ni ọ atẹ́ńtọ́ rà atẹ́ńtọ́ ta ọlọ́run bá wọn jẹ́ àti ọ̀fẹ́ ìgbà òsì hàn tọ́ lábẹ́ bẹ́ẹ̀ atirikpe ń tọ́ àwọn ọmọ àwọn ọmọ ìyá Yusuf ṣe pọ̀ ta o wọ́n ta wọ́n gbowó rẹ̀ wọ́n jẹ́ wọ́n ní wọ́n ta ní ogún dírámù. wọ́n pín láàrin ara wọn wọ́n á pín dírámù méjì méjì ṣàǹfà mẹ́wàá náà ogún abágbé lórí èèyàn mẹ́wàá dírámù méjì méjì alùpùpà kọ́bọ̀ méjì méjì ìsàtìjà dáyé kankan máa gbé ọmọ gbé lọ tọ́ ní ìgbà tí mo jẹ́ àlè tó ń fi yé wa gbé rárá o. dirhamu méjìlélógún ni wọ́n tà muhammad ibn ishaq bàbá onísírà àti àkúrẹ́mà àwọn lógójì dirhamu ni wọ́n tà iye kí wọ́n rí wọ́n lè tà èrò lẹ́ni tà ẹ̀kọ́ káyọ̀ lábẹ́ báyẹn tí wọn bá gbọ́dọ̀ ta odidi ọmọlúwàbí tá a gbọ́dọ̀ wá ta kankan nínú rẹ̀ a gbọ́dọ̀ ta kankan nínú yẹn a gbọ́dọ̀ ta kankan lára yẹn bí ní ìsìnkú a sọ pé kídìní yín nígbà tó pé méjèèjì lọ gbádùn tí méjèèjì jáde náà ti ti bàjẹ́ wọn á kó káàtà láti bá a gbin kídìrín mi wọn wá mú kan nù tiẹ̀ fún un pé kọlọ́ntì ara lọ́ọ́ ẹ̀kọ́ ọ̀tẹ́ ni tàbí tẹ́lá èwo ló yẹ ká jẹ́ volunteer account látàrí kó o fẹ́ ṣèrànlọ́wọ́ torí àdìsẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tó ní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al rawahu Muslim ẹnikẹ́ni nínú yín tó bá rọ̀ lọ́rùn tó ṣeé ṣe fún láti ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ sí láǹfààní pẹ̀lú kàkàkọ́ àti láǹfààní kò sí nǹkan kan lára ọmọ èèyàn tó wà fún títà àkàràmọ̀kùn kò sí. pé bẹ́ẹ̀ náà ni tó máa sọ pé wọ́n ní jẹ̀jẹ̀ fún aláàárẹ̀ àgbọ̀dọ̀ dá o àgbọ̀dọ̀ dá so wọ́n volunteer ni wọ́n á fún wọn lọ́fẹ̀ẹ́ wọ́n mú lára rẹ lọ́fẹ̀ẹ́ eléyìí jẹ́ ìjọ jẹmárì yàn àìta nǹkan lára wa jù náà. tó máa ṣẹlẹ̀ yìí pé ìgbà tí ẹ̀yin ti kú iná wa ni wọ́n lè yọ kíní kan ìsàkà lára yín pẹ̀lú àwọn nǹkan yẹn náà wọ́n lò tó máa fi rán ojú ọgbẹ́ lọ sí tò wọ́n á ní wọ́n yọ ìsàn lára yín ẹ̀yin fámìlì wa negotiate pẹ̀lú àwọn hospital yẹn pé ẹ máa yọ iṣan dájú wa èlò lẹ máa san gbogbo mítà kan èlò lẹ́sàn á nígbà tí ìsàkọ ọdún kọtọ rárá rárá rárá lẹ́yìn náà sọ ayọ tẹ̀yìn ọgbà fún ọkọ ọmọ yọ kan ta nígbà tí èsì wúrẹ ẹ wà sàn tẹ yọ lọ wá dùn ọlọmọdé nítorí kíkẹ ẹgbà fún ọmọ yọ kan bàbá yín kan funny purpose it may be ìfinisẹsìn ìsìláàmù ọ̀sùn gbà kí wọ́n fi mùsùlùmí tẹ̀sí báyà ń bẹ láyé àbótú. lọ́kẹ́ náà ó ti kú dá wọ́n á sọ pé agbárí rẹ àti eegun rẹ wọ́n fẹ́ rà báwọn ọmọ medical college wọ́n mọ̀ àfi ọ̀tẹ̀ kọ̀ báwọn náà ló ti pàkọ́ ọ̀lẹ̀ pé tí wọ́n bá kú ẹ̀ tà mí abẹ́ kò wọ́n lébi nǹkan pé mi tí wàá tún ní orí tébù ńgbà tá a tẹ̀ lọ wo àwọn akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ó wú mi lórí ẹ̀ gbọ́ ìwà náà kí wọ́n wá tẹ sórí tébù ó ti mọ́ra rẹ̀ lọ́daràn pé tí wọ́n bá fi lè gbé ònú gàrí bọ́yọ̀ wọn kàn mí níyọ̀ ọwọ́ á lérò pé bá fún ọba ti sìn yàn kò ní jìyà ọ̀dẹ̀ yà kìnní ọba àjẹkù lọ́jọ́ wọ́n tún yà kárí kòjó yọ. tọ́ ọ̀kẹ́rẹ́ tọ́tọ́ ká tẹ ikú rẹ̀ àní ta o nítorí pé mùsùlùmí bí òsè ẹ̀kọ́ ta ayé rẹ̀ ni wọ́n ní ta òkú rẹ̀ ẹ̀yin ó sì rí ní ìsìn pé rírà là ń ra ẹ̀jẹ̀ tálà rẹ̀ bá wà sí ń sa rẹ̀ tí wọ́n ní wọ́n ní ìdí ẹ̀jẹ̀ fún táàrẹ̀ nìkan tó para rẹ̀ lẹ́kọ́ òkun lẹ́jọ́ ọ̀fẹ́ hospital a pé b plus b minus nínú ẹja yẹn àwọn wá àwọn òrí nǹkan tó àwọn lè rí ní báńkẹ́ẹ̀tì táwọn kọjọ kan àti wọn ní káwọn yẹn wá do ní tẹ̀tẹ̀ láyé àwọn àmọ́ àgbàjọ wọn wá máa tà náà tí wọn bá kótó mẹ́rin wọn á gbé sátẹ́tì kan bí sátẹ́tì pure water wọn lè ní five thousand naira èèyàn yín ló ń kú lọ yìí àti bẹ́ẹ̀ ni kẹ̀jẹ́ lẹ̀ wọ́n sì ní gbogbo ẹ̀jẹ̀ sí ní ọ̀bá mu kó láti tọ haramu ní kàtà haramu ní kàrà ṣùgbọ́n tọrọ bá ti wá dàrú bí báyìí kàrà ọsẹ pẹrẹ lẹ́gbẹ̀ẹ́ kàtà nítorí pé tí àwọn ọba rà láti fi gbẹ̀mí rẹ̀ lẹ̀ yóò tọ kẹ ẹ jẹrú ju kẹ tí ọtà lọ ọ̀daràn lẹni tọta ẹ̀yin gbà pé túláàsì ló sì yín débi rírà òfin tó burú gẹ́gẹ́ bí islam ti sọ pé ẹ gbọ́dọ̀ ta alukurani ẹ gbọ́dọ̀ ta alukurani gbogbo bíkíbi láyé lè ti ta àwọn ti ń ta àwọn sọ pé kìí sí ọ̀rọ̀ Ọlọ́run làwọn ta fún ọ torí a gbọ́dọ̀ ta ọ̀rọ̀ Ọlọ́run but iṣẹ́ tá a ti tá a kọ sínú ewé ìwé tá a tún wá ṣe èèpo fún tó lágbára fa mọ́ta.

tí ó rà á ọ̀sán ju kọ́ dẹ́rú sí yọ ta lọ nítorí wípé ìwọ nídìí ẹ̀ fún mi máa ké òun sì ní sọ́ọ̀dẹ̀ láì gbowó bóòlù tó a gbà kó lọ́dọ̀ ẹ nídìí ẹ̀jẹ̀ láti gbẹ̀mí lẹ̀ àwọn eléyìí ò sì ní gbé lẹ̀ lọ́pọ̀ so ẹ̀yin túláàsì ló mú yín rà túláàsì kọ́ ló mú ta ọ̀daràn pẹ̀lú ìjọba bẹ́ẹ̀ náà nìyẹn akramakumullah bí èèyàn kan bá sọ pé tí mo bá kú mo donate ọkàn mi àti gbogbo jóba wúlò lára mi kẹ́ni tó bá bùkátà náà káwọn kan máa ń kọ àkọọ́lẹ̀ báyìí ó lè ní kí ẹ mẹ́tò òun ó lè ní kí ẹ mú fòkò òun ó lè ní kí ẹ mọ́kàn òun kí dúnìá òun ẹ kó o fẹ́ fẹ́ jọba wúlò fún à gbogbo rẹ náà nìyẹn ó ní inna ash-shata la yadurruha salkhuha ba'da dabhiha ó ní kò sí àgùntàn kan láyé tó ṣe pé kíkún a máa dùn lẹ́yìn ìgbà tó bá ti dúnbò rẹ̀ rò pé ní ìsìtẹ́ bá ní àgùntàn ẹ ti dúnbò rẹ̀ ṣé kíkún tá a kún tó yóò dùn yíyọ awọ lára rẹ̀ tó yóò dùn kò ní dùn ṣé bí mo ti kú ẹ máa yọ gbogbo tó bá kù. Ok, lọ́wọ́ àti ṣe kí wọ́n yọ kankan láàrin ẹni tó ti kú kó sì wúlò nínú mẹ́dísìn yẹ́s ó ṣe ṣe nínú mẹ́dísìn nínú sẹ́ríà kò ṣe ṣe láìláì tọ́ba tó ti kú kò ṣe ṣe láìláì kò lè wúlò nítorí pé nínú mẹ́dísìn àwọn ní ikú kan tó ń pè ní ikú tíṣẹ̀rí ọgbà tó kú tí wọ́n sì gbọ́dọ̀ wá gbà tó ṣẹlẹ̀ àná wọn tó bẹ̀ sálà wọn. nínú mẹ́sìn àwọn máa ń sọ pé ikú wà fẹ́ kó ti kú sórí bẹ́ẹ̀sì àmọ́ kò tí ì jáde láyé. tẹ́gẹ́tẹ́ à ń pè ní alimọ́tò sẹ̀rìrì clinical death àwọn ti pé clinically ó ti kú but as a matter of fact kò tí ì kú lọ́dọ̀ tiwọn náà o torí pé táwọn wò ní ìsìn ìpè fẹ́ mọ́ bá wa ọkàn wa àtọpọlọ wa líǹkì wà láàrin ìdíjà bíi wà láyé ní ìsìn tí wọn sì sọ pé ẹ kú onípọkàn lé ń pọ́ǹpù ẹ̀jẹ̀ lọ sínú ọpọlọ ízìlì tó tí ń rí pọ́ǹpù tí ń rí pọ́ǹpù tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ ízìlì láì jẹ́ pé máṣíìnì kan ló sì ràn lọ́wọ́ yìí ó sì dá tọ́lọ̀ sí fún ọmọ ó dìgbà tó bá di kọ́ fẹ́ lórí bàtà bá ti ọtí lọ́tí lọ tó dọ́kítù fáànù ó ti wà ní intensive care hmm, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní yorùbá nígbà tó wá dé intensive care yẹn àwọn àsọ pé mímí rẹ lókè lókè nínú ò lè dá mímọ́ wàlẹ́ ọlọ́run sì bẹ̀rẹ̀ àkókò wà á dá mi atẹ́kùn tá a mi tá mi tá mi ẹ̀ mọ̀ kó orí tó tó kọ̀ fẹ́ẹ̀ tọ́ nígbà tó bá wá dijọ́ yẹn wọ́n á sọ pé ò lè dá mímọ́ wọn àní tẹ́ ẹ gbà táwọn bá ń gbé maṣíìnì sí kò fi máa mí. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ọ̀fẹ́ kí n ayọ́ kú ẹ sọ pé kán gbé maṣíìnì sílé mọ̀ ẹ sì máa ń dá màá san lójúmọ́ ẹ gbà bẹ́ẹ̀ bàbá àtàn kankan ní ìsìnkú jẹ́ àmà. kọ́dà ẹlòmíì ló bá mi lè gbà bí ọba kọ ẹ dákọ̀ ẹjọ́ kú owó ikọ̀ ẹ̀ rẹ̀ tẹ bá gbé kékeré ìtẹ́jú kan tẹ̀ mí yìí. ọlọ́run ọmọ yìí mílíọ̀nù ọjọ́ yìí náírà wọ́n máa gbé ọlọ́sùn di mẹ́ṣíìnì ọ̀ra ọlọ́run mẹ́jẹ àárín tó gbé adé rẹ̀. sòtú bá ti wá jẹ́ pé mẹ́ṣíìnì yẹn ló fi mí mẹ́ṣíìnì yẹn torí nítorí ni pé yóò túbọ̀ fún ọkàn rẹ ní agbára àti yọmọ á jẹ́ pé ẹ̀jẹ̀ ń dénú ọpọlọ pẹ̀lú mẹṣíìnì yẹn irú ẹ̀ ló ti mọ ayájú tó máa rí pé àwọn èèyàn wá àwọn èèyàn lọ àwọn èèyàn tó àwọ mẹṣíìnì tí ń ràn lọ yẹn ló lẹ́mí rẹ̀ tó clinically àwọn sọ̀kò because ìwọ ní ìsìn ẹni ń jẹ́ bíbẹ láyé ọ̀sẹ̀ lára rẹ máa nítorí pé ara rẹ ò lágbára tí wọ́n fi lè máa sáàbù ara wọn tó ti jẹ́ pọ̀ wà láyé ẹ̀rọ yìí ní ràn ọ́ lọ́wọ́ as far as medicine is concerned àwọn sọ pé jù ọkọ̀ tuntun kéde ẹni tó bá lọ sọ́dọ̀ ọ̀wẹ́ ní ọ̀pá ló tó òkú nù òkú ni. lọ́dọ̀ tó tọ́ ẹgbẹ́rún rẹ̀ ò ní lè jẹun mọ́ wọ́n kàn fi rọ́bà kan sí lára wọn màtàrà wọn jẹ́ tó bá ti pẹ́ńbẹ̀ síbẹ̀ ni bílíọ̀ ọ̀háì tó àwọn wa sọ pé tó bá wù yín káwọn yọ ẹ̀rọ ìṣòro ti kú tó ọwọ́ ọ̀gbà tí àwọn wa sọ pé ó ti kú kílíníkàlì yẹn ìgbà náà wọ́n lè yọ gbogbo tí wọ́n bá yọ lára èèyàn tó wúlò fẹ́lẹ̀ o àwọn wa sọ pé hakí kò tí kí ló dé nítorí pé tí ọkàn rẹ bá jẹ kó ti fi sẹ́lẹ̀ pátá korongodo téńtìnì yín lè mú kí ẹ̀jọ̀ lọ sọ́pọlọ wọn ni rárá adẹ́pẹ́kọ̀ ètò ìkúta rẹ tẹ ẹ bá wá fi lè wá yọ ọkàn rẹ gbà tẹ ẹ yọ ẹ̀dọ̀ rẹ gbà tẹ ẹ yọ kíndìn rẹ gbà tẹ ẹ yọ kúkú rẹ gbà ẹ̀yìn gbàgbà lẹ pa ìdí nu lábẹ́ òfin ṣẹ̀ríya oríkèé tí ò pé méjìlá rẹ̀ yàn kò sí yọ lára èèyàn láì jẹ́ pé ẹ̀ṣẹ̀ pupa o kò sí yọ lára èèyàn nígbà tó wúlò kẹlómi àti kọ́tẹ́ pé ẹ̀pa ilé ìlú ilé ìlú ti ṣẹlẹ̀ àṣọ owó sì dọ́gba jù torí ẹ̀ irú eléyìí náà lẹ́nu kan á sọ pé àwọn ah, yọ ẹ̀dọ̀ rẹ̀ wọ́n yọ kíní kan rẹ̀ kí ẹ̀ mọ̀ pé àlàyé ni wọ́n ṣe kíni ni wọ́n ṣe pupa ẹ sì máa gbé ní ọ̀dọ̀ àwọn òyìnbó yẹn nítorí pé àwọn tiwọn ọ̀ lọ́lọ́ nǹkan kan dá sẹ̀mí kájọ nítumà ẹni sẹ̀mí wọn sọ̀rọ̀ kí ló ṣe ti tiwọn nísìn àárẹ̀ kan lè máa bá wọn jà fọyẹ́ pé wọ́n ti tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ kò rí tó yọ ọmọ wa wọ́nà láti kú yọ ọmọ wọ́nà láti kú tó òun lè volunteer ara rẹ̀ ńgbà yẹn pé kí wọ́n yọ ẹ̀dọ̀ òun wọ́n yọ kídínì òun kó fi kúkú jálajàlá báà tó ẹ sì máa pé ní under constitution àwọn ìlú òyìnbó kan àwọn gbà pé ẹni tó bá ti rí pé ayé yìí ti sú òun ká ṣàánú rẹ̀ wọ́n ní ká ṣàánú rẹ̀ ká fún lábẹ́rẹ́ mẹ́tẹ̀lì kókò ọ̀pọ̀lọpọ̀ lóyìnbó ọgbà wọlé àwọn kan gbà wọlé torí ayé ìjọ nìkan travel láti England ó lè lọ sí Switzerland tọ́jọ́ pé mẹ́wọ́n ti lọ gún lábẹ́rẹ́ rẹ̀ yóò tún máa fi nínú bàálù lọ́nà yìí pé kí ló dé sí England ò jẹ́ bàálù òfin yìí wọlé táàtì máa kun bàálù lọ sí kọ́ńtírì mi tàbá fẹ́ para ẹ sọ̀rọ̀ àbúrò tẹ̀tẹ̀ lọ síbi tó ń ti pọ́n lábẹ́rẹ́ kò sí gádà ń lóyin lórí òkun ni àwọn kan sọ̀rọ̀ àrẹ láti bẹ̀rẹ̀ ni ebi gádà kú pọ̀ lamẹ́ríkà àbẹ́ẹ̀mí gádà kú ọ̀pọ̀ lamẹ́ríkà gbogbo ẹni tó bá ti fẹ́ para rẹ̀ wọ́n lọ sí gádà yẹn tòtò tí máa ń róòlù bọ̀ báyìí tí máa ń róòlù bọ̀ báyìí kó tó ti kó dé nu mi ní ibi tó dín náà yóò tó. àgbọ̀nà wa gbarú wọn láàyè wọ́n sọ ọ̀kan nínú gádà tó aná di gádà kú àgbọ̀nà gbà wọn láàyè rárá rárá ẹni tó bá mọ̀ fáyé ti sú òun ẹ̀sọ́ sẹ́wọ̀n ẹ máa fún gáàrí àtẹ̀wájẹ àmọ́ kọ́kọ́ ara rẹ̀ para rẹ̀ ọlọ́mọ wọ́n lọ́ọ́ bí ayédè kún ilẹ̀ tà lóko ẹ má fọ ara yín tìrà yín lọ síbi ìpa. Ànábì Yusuf alayhi salam wọ́n ta ara àdánwò tọ́lá wọn bá kọ pé ọ̀sẹ̀lẹ̀ sí láyé yìí. tọ́ wọ́n ta àwọn ọmọ ya rẹ̀ ta. wọ́n wá ń sọ fún àwọn ẹni tó ń ra ẹ̀sùn lókun dáadáa lọ́mọdé ẹni òkúlé sámáyé lọ́wọ́ bí wọ́n ṣe tẹ̀lé wọn lù títí wọ́n fi rí pé àwọn tẹ̀lé wọn débi tó jìnnà wọ́n ti tẹ̀ wá padà ọmọ wọn sámáyé lọ́wọ́ látàkọ́lá tó ká mánu kàkà kó tó di pẹ́ ìra o ẹ mọ́tútù yọ̀ọ́ta o owó yẹn wọ́n bá sọnù subhanallah tọ́ àwọn eléyìí gbé lọ títí wọ́n fi dé mẹ́sùn. yusuf wa sọ pé mẹ́niyẹ bẹ tẹ ọ̀húnì wọlé o bẹ ṣe talẹ́ni tí ó rà ó kú oríire subhanallah ongan kolo ara tani ó rà ẹsọ fún tì ń oríire wọn ọba bá ọba rà. Al-Imam Ibn Kathir nǹkan bíi ti ọba yẹn jẹ́ mùsùlùmí. nínú àwọn ọ̀rọ̀ àwọn tafsir mi wọ́n sọ pé ẹni tó ra ẹ̀ kìí sọba. Al-Aziz ni wọ́n pè mínísítà ó tún wá jẹ́ mínísítà of finance ẹni tí mójútó ètò owó nínú ìjọba Fìràwọ́n àti gbáyẹn wọ́n lò lọ́ra. èyí owó lè jẹ ẹni pàtàkì kan lọ́ra ní mísù wọ́n ti wá rà yóò tófò ó ti wà nílé ẹni tọ́ra tí ti tààyàn fún yàn ipò wo la ni wọ́n tu ẹni tí wọ́n tàgé ipò ẹrú Yusuf ọwọ́ lábẹ́ òfin ọlọ́run nínú ẹ̀sìn Islam èyí ò lè jẹ́rú bẹ́ẹ̀ nítorí kékeré sojú ogun ni wọ́n ti mú yéé sì ṣe pé wọ́n kó wọn lẹ́rú lójú ogun ẹnìkan tí wọ́n kàn fagbára tí wọ́n fi sọ́dọ̀ lẹ kò lè jẹ́rú nù sẹ́ríà ẹni tá a mú lójú ogun tá kó ogun àwọn ni máa dẹrú tó ṣùgbọ́n láyé ìgbà yẹn ẹrú náà ẹni tó wá rà ó ti mú wọlé báyìí pàtó mú wọlé ọ wá ń sọ fún ìyàwó rẹ. torí pé ìyàwó náà ni wọ́n jọ máa gbélé tẹ bá mọ ọmọ ọ̀dọ̀ wá dé yóò fi gbólóhùn tẹ báyàwó yìí sọ nípa nítorí pé lè jẹ́ kóbìnrin náà ti ń bọ́ ọtọ kíkọ́ kó ń wọ ọmọ ọ̀dọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kó wá pé ńgbà tó ọmọ ọ̀dọ̀ bá dé fi lé lọ wọ́n gbọ́dọ̀ ní àjọsọ dẹ́jọsọ lọ́sí pé gbogbo ọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ wà nàní fìtínà ni o kò àjọ ọmọ ọ̀dọ̀ lọ́kùnrin bó tilẹ̀ jẹ́ pé Yusuf ń bì ké sọmọ ọ̀dọ́ lásà ẹrú lọ́tẹ́ polówó rẹ̀ ẹrú lọ́tẹ́ polówó rẹ̀ ọlọ́ni wà kọ́ lẹ́lẹ́rì sọ̀rọ̀ omi mísírà lẹ́mọ̀ràn àti hì àkírímì mẹ́tìwá àgbà ẹ̀yìn nfàànà òun àtàkìlọ́hù wàlẹ́dà وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل والله غالب على على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين الله اكبر أرو ابو bó ń ṣe sànú ànábì yusuf alayhi salam bí ọlọ́run ọba òun náà olómùra títí tó fi jẹ́ pé lẹ́yìn ó ní àmójútó tí ọ̀lẹ́gbẹ́ lórí ẹ̀ ó sì ń pọnlé ó ń kà á fún ó wá pa ìyàwó rẹ̀ láti ẹ̀ pẹ̀lú kíkọ́ bò mójútó. ó ti wá kura sí pé ọmọ yìí báyìí ọmọ dáadáa ni ọ̀jẹ̀ ẹni rí ni ló ti wá sọ fún ìyàwó rẹ̀ pé ẹ kiri mí màá tó wá mójútó bá ń ṣètọ́jú ẹ̀. àṣà ayé àǹfààní ló ṣe ti kọ́ ọmọ yóò ṣe wá láǹfààní. àìmọye ọmọ ọlọ́mọ tí ì sọ wá lábí kẹ́kọ̀ọ́ náà padà sí wá láǹfààní. ẹ̀yẹ́ ṣe dáadáa ẹ̀rí pé orí kìí gbé. man yasna' al لا يعدم جوازيه لا يذهب العرف بين الله والناس ẹnikẹ́ni tí máa ń ṣe dáadáa kò lè pàdánù ládàá rẹ̀ nítorí pé kì í gbé láàrin ọlọ́run àtèèyàn. tòjìpẹ́rú ni ó ń pa ìyàwó rẹ̀ kó ṣe dáadáa sí bọ̀ ń fi ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀mú torí kó ṣe ṣe àfojúsùn òun. ó ní pé ọmọ yìí ó lè ṣe wá láǹfààní tó bá ti sọ pé ó lè ṣe wá láǹfààní fáwọn Yorùbá ní táwọn máa rò ní pé a máa rówó lọ́dọ̀ rẹ̀ àǹfààní sì jù bẹ́ẹ̀ lọ́jà náà àǹfààní tẹ̀yẹ̀ lè ṣe fún yẹn ọkọ̀jọ́ ọ̀rọ̀ owó torí àwọn sọ pé rúbà ọ̀kẹ́lẹ́kẹ́ lẹ́mtẹ́lẹ́ tó ó mọ̀ àìmọye yẹn ni ọjọ́ ọmọ ìyá rẹ̀ tí èsè tí ò ní fẹ́ ká ìlú sí ọ láyé tí ọmọ dáàbò bọ́ níbi tó ń bẹ àti ibi tó sì wọ́pọ̀ ní mọ́tò lè fi sálẹ̀ sàn. kí ló dà wọ́pọ̀ tó fi wá jẹ́ pé o dúró tì mí gbágbáágbá báyìí ó ní ọlọ́run lọ́kàn sí fẹ́ rẹ tó lọ́kàn. torí ẹ̀ ó ní ó ṣeé ṣe kó ṣe wá láǹfààní àǹfààní jowó lọ nítorí tí àyìnbá ti fojú sí owó lásán tẹ́ ẹ̀ bá ti rówó lọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ rówó lọ́dọ̀ ìjọ bẹ̀rẹ̀ ìjọ ṣẹlẹ̀ àwọn nàtàkìdàhù wọlẹdẹ ó lè wúlò fún àbíkátì ẹmú lọ́mọ amúnilọ́mọ àǹfinísọmọ ọkọ láyé tẹ́lẹ̀ kódà níbẹ̀rẹ̀ ìgbà tí anabi sallallahu alaihi wa sallam tó di anabi lọlọ sílé wọ anabi kan ti mú ìyàwó ti fi sọmarí Zayd ibn Haritha radiyallahu anhu torí pé ẹrú lọ jẹ fún Khadija ìyàwó ànábì Khadija wa mú Zayd ibn Haritha ogun ànábì sallallahu alaihi wa sallam ànábì wa ń ṣe dáadáa sí ànábì tọ́jú rẹ̀ òfin wa ti gbà sí àwọn bàbá rẹ̀ tó fi kúrò ibi tí ọmọ àwọn ti ń sẹ́rù àwọn bàbá dé látòkò wọn wọ́n fi ra wọn hàn àti bàbá àtàkùrò bàbá àtàwọn tó ń kó wá láti lé tọ́ ọ̀dá wa mà bọ́ ọ̀dá wa mà àzẹ́jú ayé mà ṣé ìwọ̀n bàbá mi kọlà dúró bàbá mi. afẹ́ tọ́ padà sílé kí ọ̀nà ọmọ àti ọmọ láàrin àwọn ọmọ kọ́ ọmọ agbádùn pẹ̀lú àwọn ọmọ òun wá sọ wípé anabi sọlọ lọ àdìsọ náà kó mú òun àbí kó mú àwọn bàbá rẹ gbogbo ẹ tó bá ní kọ́ máa lọ lọ́ba lóun ò lè fẹ́ lómi ìdí pààrọ̀ anabi sọlọ lọ àdìsọ láti jọ́ tó ti wà pẹ̀lú wa ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti ó rẹ́ni tó dáa tó báyìí ànábì ò sì dà ànábì gbà yìí gbogbo dáadáa tó ń ṣe sóun ṣe yóò tún wojú àwọn bàbá rẹ̀ ṣé àwọn bàbá ẹ̀ ọ̀dà ẹ̀rú ẹ̀sẹ̀ bá ti yà kàfà ọ̀bá yìí irun tí ọ̀sẹ̀ lẹ̀ mú ó tún wojú àwọn bàbá rẹ̀ kékeré ó tún wojú ànábì pé ẹjọ́ ẹjọ́ ẹ̀dá ẹni tẹ́mi ń bá lọ. ṣé àti tiwọ́ wà á rọ̀ ọ́ ni yéé ti pa ni kí wọ́n sàánú wa lórí rẹ̀ á rọ̀ ọ̀dọ́ ọ̀dọ́mọlúwàbí ẹ̀kọ́ owó yín padà alẹ́ ìlú fẹ́ nìkan pààrọ̀ bàbá eléyìí orí àná sọ̀rọ̀ wá àti lọ́wọ́ àwọn fún kàtí sẹ́yìn ní hàrìdà sí. ọ̀ wá mú ipò gbogbo mẹ́ta ẹjẹ́ àdìsí látò ní mo ti kọ́dọ̀ ma. ẹ má pè ní zayd ibn hàrìdà mọ́ ẹ má pè ní zayd ibn muhammad sọlọ́lá àdìsí ẹ má pè lọ́mọ hàrìdà mọ́. ẹ máa pè lọ́mọ Muhammadu sọ̀báyì à ń fi ní sọmọ àmúni pé ó tọmọ mi ọ̀pọ̀ láyé tẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ títà nàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run ṣe léwọ̀ tọ́ lọ́lọ́run sọ pé ud'uuhum li aabaa'ihim bàbá kálukú ní ká máa pè mọ́ ọ ẹ gbọ́dọ̀ pẹ́ nìkan mẹ́ni tètè bàbá rẹ̀ òfin yẹn ti ọkùnrin ó di obìnrin bàbá kálukú ní ká ẹ máa pè máa tọfẹ àwùjọ ìfẹ àwùjọ ń tẹ ń di ọkọ rẹ kó àyè báyìí wò òdòdó hó lè ábà rè bàbá kálukú ní ká ẹ máa tó pè ẹ ti sàdéhùn fún látòní lọ ẹ dè ọkọ ìyàwó yín padà sí bàbá rẹ sáfọ dada ẹ dáhùn dáadáa bàjẹ́rù kí ni wọ́n dáhùn sí tó ti fẹ́ yàwó tó ẹ sàdéwà bẹ́ẹ̀ sàdéwà ẹ̀ ń tẹ́tí fẹ́yàwó là ń bá wù ẹ dẹ́wọ́ àwọn ìyàwó padà síta àwọn bàbá wọn ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. tó ọmọdé bá wà sọdọ́mọ ọmọdé ẹlẹ́ẹ̀ sọdọ́mọ kò lè jọ́mọ yín láéláé kò lè jọ́mọ yín láéláé ọlọ́run fẹ́ gba gbogbo àwọn òfin tó rọ̀ ọmọ ilé ṣe nígbà náà bí ọ̀fẹ́ ìyàwó fẹ́ ìdòyún tí zayidu kọ̀ lẹ̀ ìyàwó rẹ̀ Zainab tọkọ̀ sílẹ̀ ọlọ́ni ká nàbí ọ̀fẹ́ falamma qada Zaydun minha wataran zawwajnakaha nígbà tí zayidu tó ti fẹ́ tó ti bá a lò àwa tó ti kọ́ ọ lẹ̀ tí ọ̀jẹ́ ìyàwó rẹ̀ ma àwa fi fún ọ látòkè sámà lọ́lọ́run ti so ìdí rẹ̀ fún ànàbì sallallahu alaihi wasallam nítorí káyọ̀ lè bá àmọ́ pẹ́ni tẹ́ ẹ sọ́dọ́mọ ṣùgbọ́n ìwọ ló jẹ́ lórí bàbá títí láéláé ikú kọ́fẹ́ ìyàwó ọmọ rẹ̀ wàhálẹ́ ìlú abẹ́nẹ́ ìkúmọ̀ lẹ́bí nàmí ọ̀sùnláàbí àwọn ìyàwó àwọn ọmọ yìí pẹ́ pé láti bàràbàrà àti yìí ni wọ́n ti jáde ìwọ ní kẹfẹ́ wọn kọ́lá tó ti kọ́ ọmọ yẹn ọ̀fẹ́ má ọ̀bí bàbá burúkú náà dá lọ́wọ́ afẹ́ ọmọ rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ kọ́ ọmọ náà kò tó bẹ́ẹ̀ tọ́fẹ́ ìyàwó bàbá rẹ̀ bóyá bàbá rẹ fẹ́ láyé àbí bàbá rẹ ti kú bàbá rẹ wá kọ́ lẹ̀ ń bàbá rẹ ò sí kọ́ lẹ̀ wala tankihu ma nakaha aba'ukum minan nisa' ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin táwọn bàbá yẹn ti fẹ́ táwọn bàbá yẹn ti fẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ wọn. tó ṣùgbọ́n ẹni tẹ́ ẹ sọ́dọ̀ mọ́ tó bá kọ́ ìyàwó lẹ̀ fẹ́ ẹni tẹ́ ẹ sọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ ni bá tó eléyìí túmọ̀ sí pé wọ́n ń sọ yẹn dọ̀mọ́ ọ wà sábẹ́ islam láti tijọ́ tó lọ sí wa ti lé wọ̀ pọ̀tọ́mọ̀ ọ̀ pọ̀tọ́mọ̀ ọ̀ wọ́n á lọ àdáàtì ọmọ kan ọlọ́mọdé àwọn ọmọ olùkọ́ kan wọ́n kọ́ ọmọ bẹ̀ wọ́n á lọ ọmọ ọmọ kan bẹ̀ ọ̀ọ́yà gbà tọ́ ni àmọ́ sọ́dọ̀ ọmọ kò sí ń kò sí ní jogún rẹ̀ wọn náà ní jogún rẹ̀ kò sí sí tó tọ́ kọ́ ọ̀kọ́ àkọọ́lẹ̀ fún kó tó kú wípé kó ń fún ní nǹkan báyìí tó bá kú wọ́n bá ti lẹ́lómi láyé ju ọmọ tó gbà tó ń lọ ó lè sọ pé gbogbo dúkìá rẹ̀ kan fún kó kò sí wàhálà ní àmọ́ kò tó kú àsọtẹ́lẹ̀ nìyẹn pẹ̀lẹ́ ìjẹba lọ́dọ̀ Yorùbá sẹ́nìkan bá ti lọ gbọ́dọ̀ bàbá kan sẹ́nìkan pé túláàdì wọ́n sọ bàbá di bàbá rẹ̀ ní Yorùbá lẹ́kọ̀ọ́ ní ìsìn ọlọ́gbádùn àbúrò bàbá rẹ̀ àbọ̀dọ̀ ìgbọ̀n bàbá rẹ̀ tó bá ti kọ́kọ́ fi ọ́sì sùkú wọ́n pààrọ̀ kọ̀ rẹ̀ bàbá rẹ̀ jẹ́ kẹ̀kẹ́rí yá àbúrò bàbá rẹ̀ àfẹ́gbọ́n bàbá rẹ̀ tó ń gbọ́dọ̀ rẹ̀ jẹ́ yàháyá tó o bá ti wọ́n bá ti fi ọ́sì sùkú lọ́dọ̀ àbúrò àfẹ́gbọ́n bàbá rẹ̀ yẹn wọ́n mú ọkọ bàbá rẹ̀ kó ń kẹ̀kẹ́rí yá ó bẹ̀rẹ̀ sí jẹ́ yàháyá wọ́n bá wọn pè ọ́ ní Khalidu Yahya wọ́n padà wá mọ̀ pé Zakariya ló kọ bàbá rẹ̀ Abdulrahman kọ ìkan bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ kájú primary level títí tó fi jáde js level tó fi jáde Yahaya náà lọ sáńjẹ ọwọ́ àwọ ẹsẹ̀ tó wá kẹ́sì pé bàbá rẹ̀ kí ni jẹ́ Zakariya wọ́n máa ní kí ẹ wá kó kọ Yahaya wọ́n fi gba fọ́ọ̀mù wọ́n bá tó kọ̀ rẹ̀ di Zakariya pé òun gbọ́ wà rí tó kọ bàbá wa ní ká máa jẹ́ ìsopọ̀ ìgbọ́n bàbá wa bá gbowó bàbá wa ẹ tí bàbá mi bá gbiná jẹ ẹ ẹ o tó máa tó kọ bàbá rẹ ní tani bàbá rẹ náà tòbí yorùbá ti máa ṣe nù wọn bá yí ó kọ bàbá èèyàn èèyàn bá máa jó kọ ẹ̀gbọ́n àbábúrò bàbá èèyàn ọlọ́ọ̀lọ́pọ̀ èèyàn ti ń gbèrú ọkọ̀ bá ń ká bàbá tó ti fẹ́ yàwó. ó kọ bàbá náà gbogbo yóò tún máa jẹ ìyàwó rẹ náà wọ́n tún tún láti náà yóò tún wọnú a yóò bá lẹ̀ wọ́n wàá ẹni fún wa. eléyìí ẹ wàá máa máa irú bàbá bá irú ọmọ tí wọ́n gbà tán bóyá ó dàgbà ju àkọ́bí bàbá nǹkan lọ ọmọ rẹ̀ kẹta wọ́n dọ́dọ́ gba àwọn ọmọ yòókù ń pè lá bọ̀dá bọ̀dá bọ̀dá wọ́n wá fẹ́ ṣètò ogun bàbá àwọn ọmọ wọn àmọ́ àwọn ọmọ sẹ́ńtọ́ ọmọ bàbá gàdá torí pé kò lè dàrú dàrú kí àwọn ọmọ bàbá rẹ̀ yàtọ̀ ẹ̀hẹ́n àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ bàbá yẹn gàdá wọ́n máa fi pàdé wọ́n máa yí kí kó tó kiri kòtò ẹ̀mẹ́tì bọ̀dá yẹn kọ́ ẹ̀mẹ́tì bọ̀dá yẹn ní ẹ̀mẹ́tì bọ̀dá yẹn kọ́ ẹ̀mẹ́tì bọ̀dá yẹn kọ́ so wọ́n wá pé kí la máa fún bọ̀dá yẹn kó lọ mọ́mọ́ lọ yọ ojú kó wọ́n jogun ta sẹ́mi kọ́ mọ́ ẹ̀fọn bàbá ok ẹ ṣe ti sọ fún ti pẹ́ kókó yí ó kọ tiẹ̀ padà òun náà tó náà bá jẹ́ agbójúlógún ológun ó lè sọ pé kéèrè bí wọ́n ṣe pin tí wọ́n ò ní fún yín bẹ̀ mo sá ràn wọ́n lọ tí mò ń gbókọ bàbá wọn ká ó lè gbogbo eléyìí tá a ọlọ́wọ́ báyìí ẹ má sọ ọmọ ọlọ́mọdé ọmọ yín o kọ bàbá rẹ ní kọ́ máa jẹ́ ẹ jẹ́ kí ipò yẹn ọmọ ní pé ẹ ṣe dáadáa jù ọlọ́run ọba lẹ́lẹ́ àdè fi tipátipá sọmọ ọlọ́mọdọ́mọ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kò sí lè fi tipátipá sọmọ wa dọ́mọ rẹ̀ kí wọ́n á ní wàhálà tó ní kálukọ́ sàgbéjẹ́mọ́wọ́ ọ ń sọ fún ìyàwó rẹ̀ ó ní ó lè wúlò fún wa a sì lè sọ́dọ̀ ma ó súnmọ́ kó jẹ́ pé gbogbo ibi tó máa ti sọ pé ẹ o lè wúlò fún wa a lè sọdọ ma gẹ́gẹ́ bí ìyàwó fìràwọn náà ti sọ fún fìràwọn náà nípa anabi musa aleyhi sẹlẹm gbogbo bí sẹ máa ń tẹrí bẹ́ẹ̀ tó súnmọ́ ni pé àwọn èèyàn tán láwọn mọ àwọn òbí máa ó sì ti pẹ́ tán tó ń wọ ọmọ tí ma ìrètí wọn ò séǹdì pé àwọn táwọn lè fi màmá ìdí nu ha máa ń sọ yìí pé ó lè fún wa torí pé tó bá ti lọ́mọ kò tún sí nínú èrò àwọn èèyàn jẹ́nẹ́rálì pé kí wọ́n sọ ẹlòmíì dọ́mọba tó bá lọ́mọ tiwọn nítorí pé tẹ́ ń bá yí pẹ̀lú àwọn ọmọ ti yín nípa àtọ́jú wọn ó tó yín tẹ́tù gbà fún òdì mìkùn kò sẹ́ni tó gbà fún òdì mìkùn jẹ́nẹ́rálì inú Al-Qur'an tẹ́ bá ti kọ́ sẹ́ni kan sọ ẹgbẹ́ àwọn àtàkùn ìdàgbò wọlé dẹ́ ó ní ti pẹ̀lú pé àwọn ẹni tó sì rà ní misra yìí àzízu misra ni àzízu ìtumọ̀ rẹ̀ ní alwazir mínísítà mínísítà èso lórí o abẹ olórí ló náà wà ṣùgbọ́n ní pàtàkì ni ẹni pàtàkì ni wọ́n máa ń pè ní mínísítà àwọn làmúgbálẹ́gbẹ̀ẹ́ kó lórí abánimójútó fẹ́ ńlọ lórí wọ́n ní orúkọ rẹ̀ ń jẹ́ kófíìr kótófíìr bẹ́ẹ̀ ni abdullahi bin abbas lórúkọ rẹ̀ ń jẹ́ nígbà tí ibùdó tap tó ń sọ fórúkọ rẹ̀ kótóbíìr ètò kó kótóbíìr gbogbo ìjọba àdúgbòjẹ níta sáàmà ní pé mínísítà kí wọn á ní sẹ́ẹ̀tì ẹ̀ ọjọ́ mínísítà of finance ní misra ọba misra lọ́jọ́ yìí ọjọ́ rọ̀yà ibn al-Walid ọ̀kan nínú àwọn àmàlẹ́kọ̀ọ́ ìyàwó mínísítà sí ọ̀ra anabi yusuf aleyhi salam orúkọ rẹ̀ jẹ́ rọ̀ọ́ìl ọmọ rọ̀ọ́ìl orúkọ ìyàwó ni wọ́n jẹ́ rọ̀ọ́ìl bàbá rẹ̀ jẹ́ rọ̀ọ́ìl àwọn méjì kọ̀ọ̀kan rárá orúkọ ìyàwó yẹn ni zulayi kọ́ zulayi kọ́. tọ́ pọ̀lọ́pọ̀pọ̀ náà wà lọ́dọ̀ àwọn Yorùbá àmọ́ ọlọ́ọ̀lọ́mọdé bọ́ọ̀lù ẹ̀sìn ń pè náà ní Yorùbá lẹ́wọ̀ ó ní tulia èwo ní tulia ṣé ẹ máa fẹ́ kọ́ lárúbá kò sí kọ́ zolẹ́ yìí kọ́ ẹ̀yin náà lẹ́kọ́ ọmọ bẹ́ẹ̀ ẹ̀sìn ní ẹ̀ní kọ́ lédè yìí máa ti dùkọ́ bí ẹ̀ tó bẹ́ẹ̀ sì máa pè ní zolẹ́ yìí kọ́ zolẹ́ yìí kọ́ yẹn kìí ṣèdè lárúbáwá nínú àwọn orúkọ tó jẹ́ pé nínú àwọn èdè sìrìàníyà ìbùràníyà ni àwọn orúkọ sì kúnlẹ̀ mélòó la ti sọ nínú orúkọ àwọn sàábé lóbìnrin nínú orúkọ àwọn obìnrin rí obìnrin rí obìnrin rí tó sì rọrùn pé tó irú rẹ̀ ní ká máa sọ àwọn ọmọ wa tó. bẹ́ẹ̀ náà ni yorùbá tó ní sílífà àmọ́ ti jẹ́ sílífà o ẹnìkan á ní àzólfà ni zólfà yorùbá lẹ́wọ̀ wọ́n ní sílífà èdè lárúbá rẹ̀ sí kíni ní kíni zólfà ní tó súnmọ́ máa ní àkúndùrún ilẹ̀ lè le kọ́rin wuna ìlànà ìzólfà. kó lè fi tún àdó kọ wọn láwọn ọjọsìn fáwọn òkà yìí àbí torí kí wọn lè bá a sọ àwọn ọmọdé Ọlọ́run ọba pẹ́kípẹ́kí zolfa ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí yorùbá wa ní sílé fá wọn tún máa dára jù kí ló kọ yín àlájà sílé fá onítùmọ̀ náà wọn tún fertilize ẹ. bẹ́ẹ̀ náà lọ́dún lẹ́ni tí ó ṣe ń bì eléyìí máa dì tètè wọ́n ní wásílá fásílá wọ́n pè kó pè ní fọ́ọ̀sílá fọ́ọ̀sílá bó tilẹ̀ jẹ́ pé kò ní sùnmọ̀ kọ́má kọ́má bẹ́ẹ̀ kọ́má wọ́n lè sọ bàbá yìí àwọn níyàwó rẹ̀ ní jẹ́sọ lẹ́yìn ta. nígbà tí wọ́n délé ọba ìyàwó rẹ̀ sọ̀rọ̀ pé kó tọ́jú ọmọ yìí o kó tọ́jú ọmọ yìí. wọ́n wá ní ọ̀rọ̀ tó sọ ó mú wa mọ̀ pé nínú àwọn ẹni tí ọlọ́run ọba tó fún wa ní àfojúsùn tí èsì àfojúsùn wọn sì nítumọ̀ kò sí bí èèyàn mẹ́ta láyé bí wọn kó fojú sun anabi yusuf pé èèyàn ńlá lè lè yọrọ àfojúsùn rẹ̀ ti bí èsì rere bó ti rò wọn á láwọn ẹni tó láfojúsùn tí àfojúsùn wọn ti bí ntọ́ga èèyàn mẹ́ta ní láyé abdullahi bin Mas'ud ló ń bá wa tọrọ ó ní àkọ́kọ́ ní adé mínísítà mísírà nǹkan ra nábì Yusuf bóòlù àti màkọ́lá bòtúsùn kọ́ ga ó ti fẹ́ wọn nígbà tó sọ fún ìyàwó rẹ̀ pé akérèmí mẹsìwá bá mójútó ọmọ yìí àfojúsùn tó ga ni àfojúsùn rẹ̀ ń bèsì tó dáadáa ni bákan náà obìnrin tó sọ fún bàbá rẹ̀ nígbà nábì Musa àrẹ ìdìtẹ ìgbé ya ẹbẹ ti sẹ jẹrẹ bàbá mi ẹgbẹ́ lọ́mọ ọ̀dọ̀ sẹ́ màá sanwó fún àfojúsùn tó ga tó bí èsì rere à irú ànábì musa wọn wá sẹ́rù rẹ̀ lẹ́yìn òfin ṣeré èèyàn gbọ́dọ̀ tí ọ lọ lọ ẹlẹ́kẹta irú àwọn tó ní àfojúsùn tó sì bí rere wọn náà ní Abubakar ní Siddiq radiyallahu anhu ní ìgbà tí Abubakar tọpa Umar kalẹ̀ pé tí wọ́n bá fún Umar ní kọjá àrólé ìfẹ́kẹ́ lómi ọba àdùn ẹ wo orí tọ́jáde rẹ̀ bàámà túmọ̀ rẹ̀ sí àfojúsùn tó bí rere ètò ìpẹ́ni tó ríran mo rò pé yé èmi táwọn tó kẹ́ni tó ríran kálukú náà sọ pé òun ríran kálukú náà sọ pé òun ríran táwọn ni òríran nù gbogbo ẹni tó ju sí fọ ebi gbogbo kálukú náà ní ríran adúpẹ́ kọ́lọ́ ṣùgbọ́n àwọn eléyìí wọ́n ní àfojúsùn tó fi rere tó ọlọ́wọ́n bá wá ní lẹ́yìn ìgbà tó gba ànábì Yusuf tó gbà kú lọ́dọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ tán ọlọ́ni kẹdẹ́rì kẹmẹsíkẹ́rì náà lè Yusuf báyìí la ti gba Yusuf láyé o tẹ̀lé ọ́rùdì lókè pẹ̀ àtàyè funfun lọ́lọ́n ti gbé jáde nísìnyí lọ́tàyè sọ́fẹ̀ àtẹ̀bi tí o ti lọ́lọ́n ti mú kúrò lọ́sibí tí o mẹ́wàá àtẹ̀bi kò ì sí ìráyè nàyẹ́sà ló ti fẹ́ kú lọ síbi tí ó ti máa wá sí kẹ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá bí títí máa ń ṣe nìyẹn nítorí pé ńgbà míì àwọn ẹni tó ń ṣe bí àwọn ṣe tánàdì rẹ àwọn onímọ̀ pé dáadáa làwọn ti ṣe ọ ànábì Yusuf ọlọ́run wá gbà láyé nílẹ̀ mẹ́tù ọlọ́run ní báyìí wọ́n lè mọ alẹ́ àkàdé yìí. àwọn àfihàn àfihàn àfúnnímà nípa bí o ti ṣe máa rọ àlà àyè ma ti fún níìsín láti kọyàn ọlọ́run tó fi ma bí o ti se máa rọ àlà ṣé wọ́n lálàá lásán ẹni wọ́n sì torí rẹ̀ fẹ́ pa yọ̀nà arọ àlá yìí. والله غالب على أمره ọlọ́run ọba alágbára ni olórí gbogbo ń tọ́ba fẹ́ sí kò sí kàkà tó lè dọ́lọ́ wọn bá lágbára torí ẹ̀ kí wọ́n lọ ń bẹ náà títò ń ṣeyè méjì pé ṣé yọ ọ̀sẹ̀ àbí òní sẹ̀ ṣé yọ ọgbà àbí òní gbà ẹnì kí n borí ọlọ́run ọlọ́run bá borí gbogbo nǹkan gbogbo tọ́lọ̀ bá fẹ́ ṣe ṣíṣe ni walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n àìsàn pọ̀jù nínú àwọn èèyàn ọ̀mà bẹ́ẹ̀ wallahi òdodo mélòó ni mùsùlùmí láyé ni akéré bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ òǹkà àwọn káàtó tí gbogbo mùsùlùmí àgbáńlá yìí bá mọ̀ kọ́lọ́ ọba alágbára ní lórí gbogbo kan tí káfíìrì wa gbà bẹ́ẹ̀ pàtọ́lọ́ ń sọ pé ọ̀la kí náà sára náà sí láyé àdàmú àwọn tó pọ̀ dùnú àwọn èèyàn ọ̀mà bẹ́ẹ̀ káfíìrì lọ́pọ̀ jù nínú mùsùlùmí kan ẹni tí ọ̀gbà kọ́lọ́ lágbára lórí gbogbo nǹkan lọ́pọ̀ jù àwọn tí ẹni tí wọ́n sọ fún òsín náà tó ti dẹ́pọ̀ tẹ̀bọ̀ ni àwọn náà pọ̀ jù torí de eléyìí gbàdánù ìdòlòlò àdùsọ náà sọ pé ìjọ wọn kún yẹlẹyẹlẹ sí ọ̀nà seventy three seventy two nínú wọn ni wọ́n wọ̀ ẹ̀rí pé nǹkan bẹ́ẹ̀ àwọn tó gba ìsìláàmù ní òfin táwọn ti gba ìsìláàmù kọlọ́ńdà àkọ́kọ́ sànù wa. wàlláhu ghalibun ala amri ìyẹn ni kí tọ́lọ́mbà fẹ́ kẹ̀kẹ́ láti ṣe kò sẹ́ni tó lé ní kọ́mọ̀tì ètò tọ́lọ́n bá ti ní nǹkan kan ò ní tẹ fún òbí ẹnìkan dájú ìjọ sí ẹnì kí n takọ lọ́n kó wá jẹ́ pé tonítàn ní ọ̀sẹ̀ ẹnì kí n yàpá títọ́ lọ́n kó wá jẹ́ pé tiẹ̀ ní ọ̀sẹ̀ ọlọ́run ọba lòlùborí fún gbogbo nǹkan pátá àdẹ́pẹ́ tí ò gbá yín tí ò ẹ̀gbọ́n yín nígbà tí ẹ bá fọ́ ọlọ́run lẹ́sẹ̀ bá kù ẹ ti ra yín ọlọ́run ọba lòlùborí tẹ́ ẹ máa ti máa ti àwọn èèyàn kúrò lọ́dọ̀ ọlọ tí máa ti wọn lọ sọ́dọ̀ ọ̀tá ìkánjú ìkánjú ni máa lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ ọlọ kò sẹ́ni kánú àwọn èèyàn abẹ́ tí ọba sọ tiẹ̀ jáde tí ò ní máa fìlì lára rẹ̀ pé òun ti ń tọrọ nǹkan kan ti pẹ́ kí ni yọ̀ ọ̀bọ̀ sí. sẹ́wọ̀n kí ti ṣe bẹ́ẹ̀ ọ̀tàkùn yìí máa yìí. gbogbo ìyẹn lọ lára rẹ̀ pé ìkọ̀kọ̀ ń tọrọ rẹ̀ kí ni yọ̀bọ̀ sí. ẹni tó bá ní mẹ́lì nínú wa ni ọmọ anú tí ò ní sọ̀rọ̀ ìjáde ọ̀pọ̀lọpọ̀ ó jáde yóò sì wí fẹ́ni tí ó gbé lọ bí ibú àwọn fún pé à bá tó títà tó tẹ́lẹ̀ ń ṣe ọ̀ tẹ́nìkan wá ń bẹ tó lè mú kí n tọ́lọ̀ ní kò ní ṣeéṣe kó ṣeéṣe tẹ́nìkan ń bẹ tó lè mú kí n tọ́lọ̀ ní kò tí ì yá kó sì yá lẹ́sẹ̀kẹsẹ̀ à ọmọ èèyàn ìkájú ló tì wọ́n lọ sọ́dọ̀ nǹkan ní ìgbà àkọsọ lọ ẹ sì máa pé gbogbo òpin dá gbogbo abatẹnidẹ àwọn náà ní nǹkan kan fi mú àwìn wọn ní nǹkan kan fi mú àwìn ẹ jẹ́ àmọ̀ pọ́nlọ́mọba alágbára ni lórí gbogbo nǹkan o. والله غالب على أمره ọlọ́run gbogbo tó bá fẹ́ ló máa ń ṣe o walakinna akthara an-nasi la ya'lamun ṣùgbọ́n ìtọ́pọ̀tù nínú àwọn èèyàn wọn ò mà wọn ò mọ kí ni ọgbọ́n tó dópin ṣé ń bẹ lára gbogbo tọ́lọ́wọ́ bá ń ṣe níjẹ́ yìí ń sọ̀rọ̀ pé lónìí ni kọ́mọ́tọ́lá ọlọ́wọ́ bá mà nínú ìmọ̀ rẹ̀ ibi tó ń bá fún ẹ lónìí kó tó dọ̀la bóyá burú tí ó bì fún ọ agbára rẹ̀ ò ní ká ọlọ́run ti pa kọ́ọ̀lẹ̀ fáburú yẹn sí ọ ìgbà tí o ti pa kọ́ọ̀lẹ̀ fáburú yẹn sí ọ ǹjẹ́ wàá ti fáburú yẹn sí ọ ńkọ́ òun náà nífẹ̀ẹ́ torí ẹ ayé tẹ̀ sí rí lábẹ́ kọ́lọ̀ wọn bá lágbára ni lórí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe yóò ṣe fún mùsùlùmí yóò ṣe fún káfíìn káfíìn ó láyé mùsùlùmí ó láyé mọ́ wàá ti torí pé káfíìn ó láyé ó sì tún fẹ́ níjọ́ lọ kọ́ ọmọ wa sọ yìí pé. ìwọ òsè islam ọkàn wọn náà rọrùn o kankan tó fi ní ọlọ́run la ara rẹ lóòsì ọlọ́ni wọlé máa balẹ̀ aṣojú nígbà tí anabi yusuf tó ti fi ọpọlọ rẹ pé ẹ̀dá rẹ tó sì ti dúró dọ́gba àwọn olùmọ̀ nípa tẹ̀síì wọ́n ń tìrọ̀ ẹlòmíì kó ti pé twenty years ẹlòmíì kó pé twenty five ẹlòmíì kó kókójì ọdún. آتيناه حكما وعلما ọlọ́ni àti lánàbì afúnnímọ̀ àti òye ọgbọ́n àti ìmọ̀ lẹ́yìn ìgbà tó ti pé ajẹ́síbu lọ́nà títí lánàbì nílẹ̀ mẹ́sùn lẹ́yìn ìgbà táwọn èèyàn rẹ̀ sáà ti sọ sí kànga dídì ànábì rẹ̀ kò sójú wọn. وكذلك نجزي المحسنين ọlọ́ni báyìí la ti máa ń san àwọn ẹni orí lẹ́sàn-án gbogbo ẹni tó bá ti ń ṣe dáadáa nínú sẹ́ẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé tọ́lọ̀ àwọn eléyìí bọ́lọ̀ ti máa ń san lẹ́sàn-án. ìyapa wa ń bẹ láàrin àwọn olùmọ̀kẹ́ bá ti wí pé ìgbà wo gan ni Ibn Abbas àti kọ̀dáàdà àti mujahid wọ́n nígbà tó pé ọdún mẹ́tàlélọ́gbọ̀n pé lọ́lọ́run sí lánàá bí eléyìí tó ya pa sí ntọ́pọ̀lọpọ̀ máa ń sọ pé gbogbo ànábì tọ́jà ànábì ìgbà tán gbogbo ọdún wọn tó jáde tẹ̀sí ma pé tànábì sáná ya pa sí wọn gbé isa lọ sí sámà kò sí gbogbo ọdún kan ó ti dá ànábì kò tó gbogbo ọdún. Ibn Abbas olówó àni ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n lọ́lọ́ ti lánàá. tọ́ ẹgbẹ́ wa mi dún wa lọ́dọ̀ Ibn Abbas ó ní ọdún mélòó lé lọ́gbọ̀n láì jẹ́ kó sọ ọdún tó lé lórí ẹ̀. bàhá wọn nígbà tó wà lọ́mọ ogún ọdún mi. Al-Hasan al-Basri ó nígbà tó kókó di ọdún mi. àwọn míì ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn míì lọ́gbọ̀n ọdún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ ìmáàmù Malik rahimahullah àti Rabi'a àti àwọn míì wọn nígbà tó bàlágà lọlọsọ yẹn nígbà láti kékeré ó ti bàlágà lọ́nà ọba ti lánàá nígbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó kọ́ dàgbà ó tó ti lánàá lọ eléyìí túmọ̀ sí pé kátàrà rẹ̀ ká ẹnì kan ti sábà fẹ́ gbé responsibility kan lé lọ́wọ́ ẹjẹ́ kó dàgbà ẹ̀hẹ́n kókò má jẹ́ pé ọmọ kan bí ọmọ ọdún mẹ́tàlá kan mẹ́rìnlá kan mẹ́ẹ̀ẹ́dógún kan wà lọ́ọ́ fi ṣe managing director bẹ́ẹ̀ pé gbogbo gbogbo owó lé dáhùn yóò fi jẹ́ chingọ́ọ̀mù yóò sì rí pé òun ba gbogbo òṣìṣẹ́ nu jẹ́ gbogbo ọ̀rọ̀ tí òtò kájà yóò fi bọ́ fìlà yóò fi bọ́ agogo bọ́ọ̀bì ọ̀ọ́mọ tí mo jẹ́ ni md ìlànà bá sọ̀rọ̀ báyìí yọ̀ọ̀dà gbogbo ẹ̀rú tòìdínù tó fi jẹ́ pé tó bá ń pè ọba lẹ́ẹ̀ máa jẹ ẹ sì ti ṣètò yìí pé gbogbo ọba tó bá kú àkọ́bí rẹ̀ ni ọ̀jọba lẹ́yìn rẹ̀ àkọ́bí ọba tó wá kú ní ìsìn wọ́n ẹ̀sẹ̀ pọ̀ ọmọ ọdún mọ́kànlá yàrá dé ládé pàápàá jùlọ tó bá pé ọba aláṣẹ tí èsì jẹ̀kú rẹ̀ di ọba ìyàtọ̀ ń bẹ láàrin ọba aláṣẹ àti jẹ̀kú rẹ̀ di ọba. ṣùgbọ́n yorùbá ìgbà táwọn bá ń sọ̀rọ̀ wọ́n da gbogbo ẹ̀kọ́ wọ́n ní kí lẹ́yìn kọ́ bá pè gánà rí ọba aláṣẹ ẹ sì máa pé tó yìnbó ti dé àwọn ọba ọ̀já aláṣẹ náà wọ́n rò pé yé wa kí yìnbó tó dé aláṣẹ làwọn ọba nítorí tọ́ba bá pàṣẹ tó bá ní kí wọ́n pè ọ wá tọ́wá ni màá máa ronú sí ó ṣeé ṣe kórìí rẹ kó ńgbà tó bá wà lálàdé wọn bẹ orí rẹ ránṣẹ́ àmọ́ ìsìnkú ọba kan bá ní wá tó bá ní ọ̀ráyìn ọ̀ráyìn náà àbí tó o máa ń tijú pàdúrù bàbá yìí ránṣẹ́ sí mi tí kí n dá tó bá jẹ́ pé ọba aláṣẹ ni nírú ọmọ ọdún mọ́kànlá nǹkan tó sí lọ́ọ̀dà orílẹ̀-èdè rú yọ̀ọ̀ka tó máa ti àṣẹpa wọn tó wá pé jẹ̀kúrẹ́ dín ní tí ó yẹ kó kò láṣẹ kan tó wọ́n kàn ń alẹ́ náà ni gbogbo kó jókòó mọ́númẹ́ntì gbogbo yẹn máa pọn ẹlẹ́ tó o lè má sọ̀rọ̀ kan títí tí ìdàgbà yọ kàn máa wọ ẹni tó ń tó ń kí sáńtọ̀ balẹ̀ fún ọmọ tó ìjòyè kan kàn máa sọ pé bàbá kí ọ bàbá ní ti dáadáa lẹ wà kò sí sọ̀n kankan kò sí títí ìdàgbà tòlẹ́ ìtumọ̀ sí pé ìka tó bá tọ́ mú làá fi mú ẹni tó bá tọ́ sípò ní ká gbé sípò kó sì má dàgbà jù ìgbà tẹ́ ẹ kọ́kọ́ fún yàn nípò ẹ mẹ́tẹ̀ẹ́ ọjọ́ kọ́ dàgbà jù nítorí pé gbogbo àwọn kò tẹ́ rí láyé o ó ń bùkátà ká lè síra ìwọ ò lè síra àjẹ́ pé wọ́n wọ́n máa sí mára rẹ̀ tẹ́ ẹ bá ti dàgbà jù tí bá fẹ́ ti sípò àkóso kan tó ti ń bùkátà kó lè síra wọ́n dájú pé tí wọ́n bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ ìrọ̀ ìnà ló ti jẹ́ pé gbogbo ẹjọ́ bá ti máa gbà kú ẹ wò ó àárẹ̀ ẹ máa sọ̀dọ̀ kátó apárúgbó ẹlòmíì ti dàgbà débi pé táwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ ọmọ rẹ̀ àtàwọn ọmọ ọmọ ọmọ rẹ̀ tó bá ń pariwo nulẹ̀ kò lè làjà kò sì lè sọ pé ẹgbẹ́ ló ń fẹ́ sọ́kà àwọn ọmọ dákẹ́ ọmọ kékeré ni bàbá ẹgbà bọ́ọ̀lù lù dáàdì <laughs> wọ́n gba bọ́ọ̀lù lù dáàdì gẹ́gẹ́ ọ̀gbìn tó tó láti àti tọ àwọn ìyàwó lè pẹ́ á ah, aláti ẹ̀ ti kó àwọn márùn-ún tó àti ìníwò wọ̀rùn. wọ́n á tó wá pé dárí mọ́ wà ṣé wọ́n bá wọn wí. ok irú eléyìí á wá gbà kókó fún nǹkan dàrú àbí òní dàrú yọ dàrú oníkàtọ́ yẹ kó ṣe òní lè ṣe ọpọlọ fẹsẹ̀ rí yẹn ó máa ń rẹ̀. ẹ ti bá ọ̀rọ̀ ilé ayé yín débi kan yóò padà di pé ń rí ọpọlọ yín ìdí nìgbà mi ní ká kọ́ mà ṣé bá kọ́ mà nípa ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń dàgbà sí lọ́pọlọ yín ọ̀mọ̀ so yàtọ̀ sí tó wá pé nǹkan ló mójútó ọpọlọ máa lẹ so nítorí ti eléyìí kẹ ẹ wo ta ló tó sí nǹkan kẹ ẹ lọ ọlọ́run nígbà tí tọ́dàgbà débi kọ́dàgbà ó ti tó di ànábì lọ́lọ́wọ́ bá ti lánàá ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ o síbẹ̀ mọ̀ pé a ní wọ́n ti mú lọ sílé kan ilé yẹn ìyàwó tó ń bẹ̀ a ní orúkọ rẹ̀ jẹ́ rọ̀ọ̀ìl ọmọ rọ̀ọ̀ìl àbí zùlẹ́yìn kọ́ ọmọ rọ̀ọ̀ìl. obìnrin tó mú ànábì yóò Yusuf lọ ọba ibi wọn jọ máa wà ń lé ọba ní sẹ́jọ́ ọ̀bẹ wọ́n máa bẹ́ obìnrin yìí ló ṣe náà wọ̀ ó ṣe rí ànábì yóò àárẹ̀ alayhi salam wàhálà bẹ̀rẹ̀ ọlọ́ni wọ́n rọ wọ́dẹ kólẹ́tì huwa fi baytiha fi baytiha an nafsihi wa ghallaqat al-abwab wa qalat hayta lak. قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ọlọ́run bá fún ọrùn nípa tí àwọn mínísítà yìí tó fẹ́ fi ojú ànábì Yusuf rí báyìí tọ́yẹ kọ́kọ́ rẹ ti sọ fún pé dáadáa ni o ti sọ ma yí o ẹ̀sìn mọ̀ fún àwọn obìnrin tinú ń bẹ́ẹ̀ máa bá ń pọn alẹ́ ni o obìnrin ọba bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀nà tí ó fi mú kí Yusuf ọba lè o ní wọ́ọ̀nà tí ó fi fa Yusuf wá sọ́dọ̀ ara rẹ̀ tí ó fi bá a ṣe sìn náà. ètò wọ́pọ̀ jù nípa àwọn ọkùnrin àwọn ní máa tọrọ zina lọ́dọ̀ obìnrin nítorí pé dàrábọ̀ obìnrin èyí tó mú ọkùnrin ó ti dàrábọ̀ ọkùnrin tó mú obìnrin lọ obìnrin yìí ńgbà tó ti rí ànábì yóò sọ èèyàn lọ́dà tó báyìí tọrọ ẹwà báyìí. ọ̀dà kò sí nǹkan kan àbí kọjá ikú yọ bó ń lò ọwọ́ ń wá ọ̀nà tí ó fi mú kí Yusufa ọba léwu títọrọ pé wá bá ń ṣe zina ni wọ́n ń pè ní almurawada kọ́ tọrọ lọ́dọ̀ ẹnìkan ibi kọ́ wá bọ̀ sí ọwọ́ ń tọrọ lọ́dọ̀ Yusufa ike kọ́ wa kọ́ ń ṣe zina ó pe Yusuf nítorí pé ó ti nífẹ̀ẹ́ rẹ̀ Yusuf yìí wọ́n ló ti rẹwà jù lẹ́bi kó anabi sallallahu alaihi wasallam ó sọ ó ẹjọ́ tí ọlọ́wọ́n bá mú rìnrìn àjò òru tọ́lọ̀ wọn kó gbogbo anabi jọba anabi Muhammad sallallahu alaihi wasallam ní mẹ́tíláṣí Baitul Maqdis táwọn anabi ṣe ìmáàmù fún wa. قل رأيت يوسف وله شطر جماله orí ànábi yusuf aleyhisselam ìdájí sáńpìlẹ wà láyé níbẹ̀ lára subhanallah obìnrin wa wò pé ah, ló ṣe ń bẹ lọ́dọ̀ tèmi lọ́fẹ̀ẹ́ lóko ẹlòmíì ò ti ń bá mi rí ọmọ ọ̀dọ̀ ni lọ́dọ̀ ẹrú wa ni ó ti wá jù alimami Qurtubi ròyìn fún wa lórí tìrìsì wọn nígbà tó rí kó kóńkó anabi yusuf nìkan wọn wá ń wo anabi yusuf wọn á èèyàn lójú rẹ rẹ wà tó báyìí ó ní bẹ́ẹ̀ ni bọ́lá ti ṣe ìyàwòrán mi nù láti inú ìyá ẹyin tí òun rẹ̀ yìí jẹ́ ẹtí ágájù ó ní bẹ́ẹ̀ ni ní ti wọ ọlọ́jọ́ gbẹ̀ngà síyá. gbogbo nǹkan tó bá ti mú báyìí kúkọ́ ọ̀sà dínà. bóò lè tètè tá a tó báyìí wọ́n ni mò ń bí sèrántí ọlọ títí obìnrin mi ara ìsáfárà à onímọ̀ ń bẹ̀rù ọmọ tí bá ọmọ àjìnà subhanallah kódà mo ti fi nǹkan tí gbogbo ti fèrèsé ẹnìkan ò ní rí wa ó ní sọ́wọ́ lè mú kọ́lọ́ wọn má rí mi. kò báyìí gbogbo ọ̀nà tó fi mi yí pa ọ ọ̀fẹ́ mú o kọ́ọ̀lẹ́ ayé ìtẹ́lẹ̀ ó ní máa bọ̀ máa bọ̀ wọ Yusuf Yusuf kọ́ ọ Yusuf kọ́ ọ tí wọ́n lè ti bẹ́ẹ̀ ìwọ tó ń súfèé sófin olóbìnrin tó lè ṣe bẹ́ẹ̀ ìwọ tó ṣe pé wọn náà jáde ń jáde pọ́ máa ta ní ọ́ obìnrin lọ ń wá káyé nígbà tó gbé sòkòtò síbẹ̀ bẹ̀rẹ̀ kí ni wọn náà ń wá gbogbo àti gbé sòkòtò síbẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ wọn náà ń polongo ni àwọn obìnrin bọ́ òwò fún lọ ń gbé sòkòtò síbẹ̀ bẹ̀rẹ̀. ẹni tó ti kọ́ ọmọ ọlọmọ ń lọ sí òun á yọjú wò wọn lásìkò tí ni wọ́n wá gbogbo àwọn obìnrin ilé yín nígbà tí ẹ̀kọ́ kúkọ́ lé ìwẹ̀ sílé yín òtí máa bóde máa wò òtí máa kó kálukú kí ni ọ̀yá gan tó ń ti wá tipẹ́ subhanallah nígbà tó ti pé anabi yusuf alayhi salam ti kóra rẹ̀ ń jánu bàtàwọ̀ tó dé bàtàwọ̀ dé pọ̀ bá ń lé ìwọ́n ti ti sọ̀rọ̀ alẹ̀ wọ́n gan lọ ń wá àdánwò ká àdánwò ń sá fún ọ òun pé kọjú sí mi ẹni bá kọjú sí ni là á kọjú sí má kọ́ pàkọ́ sí mi níjọ́ táwọn ọba kọjú sí ọ ọ̀hàn ni. oní ó sì gbé ọ yóòtúfù ní màádàlọ́ ah! ọlọ́run là sọ mi èmi nìyẹn nìyẹn ti rí inú àwọn méje sábẹ́ rẹ̀ tí náà ní ọkùnrin kan tí obìnrin kan tó rẹwà torí ìtọ́ jù ni pé. ọkùnrin ní máa kóbìnrin ọkùnrin ní máa tọrọ kókóbìnrin wá báwọn ṣe dìná ẹ̀yà wúrú àwọn ẹni tí ń àwọn ya garawa tí ò ní sàlùbáríkà yẹn àwọn lè wá kájọ ọyá já lọ ibi tí gbogbo èèyàn jókòó tó wá pé mi rán ọ ìwọ ló obìnrin yìí sábà kọkùnrin wọ́n máa ń kọkùnrin wà mọ́pọ̀ wọ́pọ̀ lẹ́gbẹ̀ẹ́ pípé tí ọkùnrin máa ń kọbìnrin ó lè kọkùnrin ní ìsìn ó lè bọ́ títì níbi jáde kan ọba ti rí yọba máa ṣe títì títì pété ọ̀lẹ́ àti ẹ̀ tó ń pè títì nìyẹn wọ́n kàn lè rìn kọ́ bọ́ síbi táwọn ọmọ sùkúù kan bá wà kọ́ kó lọ́ máa tètè kó lọ sùkúù yìí kò sì dé sùkúù yìí níjọ wọn fẹ́ gbà sùkúù kí ni admission letter tán yọ yọ ma sapa báyìí yọ ma sapa báyìí yọ ma sọ ìgbó bọ́ọ̀lù kíkà pé ẹjọ mọ́tò ní o tún lọ ya mọ́tò ní o ẹ wọlé ọkùnrin ní ma sábà kò bìnrin ó rí àgbàjẹ obìnrin tó kódà tó ti báyìí ti bàjẹ́ tó lónìí ṣé báwo pàṣẹ́ntéèjì gbọ́kùnrin ṣe máa ń fi obìnrin sí obìnrin ju ọkùnrin títí dòní yìí ẹ rí i pé tọkùnrin lọ háì tòbìnrin lọ. torí ẹ̀ lànà Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé. ọkùnrin tí obìnrin tó wà tó sì nípò pé bí bá ń ṣe náà kọ́ sọ pé èmi ọlọ sábà bẹ́ẹ̀ ọlọ lọ́jọ́ tí òsì bòjú kan àbùtọ̀ lọ. tọ́ lè bá wá ọkùnrin yẹn náà gbádùn pé wúrẹ́ o tòun pété wúrẹ́ bá wọn ah, ní tí nìjọ́ ọjọ́ pé nǹkan obìnrin yìí wá ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kó sábà ń sèṣì náà ìnáfi yusuf wa ni màá yàtọ̀ lọ kó sáàdì ọlọ́wọ́ innahu rabbi oríṣi ọ̀rọ̀ méjì wọn sọ ń pa ilé yìí dájúdájú ọlọ́run ẹlẹ́dàá mi ahsana matwaya àánú rẹ̀ pọ̀ lórí mi dáadáa tó ti fún mi pọ̀ àti bó mo ti ń bọ̀ ń bó mo bára mi nínú dẹ̀ra ńlá látàrí àánú ọlọ́run sẹ́mi náà ló tún ayé kí n ṣe sì tafsir kejì màáda lọ mọ́sáàdì ọlọ́run ìnáwó rọ́bì ọkọ rẹ olówó mi ni àtẹnumẹtù wa dáadáa tó ṣe mi pọ̀ sẹ́mínà lọ́wọ́ ayé ma n bá rẹ̀ wò rẹ̀ ni. tó bẹ́ẹ̀ náà ni èwo ni ọ̀tọ́ rò ní ẹ̀ máa ronú pọ̀ ọlọ́run kò yẹ kó ṣe zina láíláí kò yẹ kó ṣe zina láíláí ọlọ́run bá ti rọrùn fún ẹ tó bá fẹ́ fẹ́yàwó kó pa ọlọ́run bá ti lọ títí lórí mẹ́rin kí ló wá fẹ́ ṣe bí obìnrin kan ní ló ọyọ abo ni ọyọ abo ìbàjẹ́ tó nǹkan tó fojú tẹ́ńbẹ́lú ara rẹ̀ ọ gbọ́dọ̀ dán wò bákan náà ìyàwó ọ̀gá rẹ̀ káti ẹ̀tún kà lọ́gá yìí àìdá ní ṣe é sí ọ tọ́tọ́ wá pé wọ́n ń bá ìyàwó rẹ̀ ṣe sí náà ká tó wá pé ọ̀gá kò fi ọlẹ̀ fún yà jẹ wọn wá fi ọlẹ̀ pẹ̀lú ìyàwó ọ̀gá ọmọ bá ìyàwó ọ̀gá ṣe zina irú rẹ̀ pọ̀ láyé ni tẹ́gbẹ́ ọmọ ọ̀dọ̀ ní bí máa fún ọ̀gá ni wọ́n ń gbé fún tọ́ a'udhu billahi minash shaitanir rajim torí di eléyìí kọ̀tọ́ kọ̀tọ́ kọ́ ọmọ wa ṣe zina gbogbo ohun yòówù ó lè jẹ́ sábàbí rẹ̀ kọ́tọ́ iná òwúlẹ̀ ìfẹ́ gbọ́dìmù dájúdájú àwọn alábòsí ò ní sórí rẹ̀ tó ń bá ti bẹ́ẹ̀ tó ń bá yàwó ọgọ́rùn-ún sùn òun ní sórí rẹ̀ tó báyìí lọ nàbí Yusuf sì sọ tó obìnrin yìí sọ̀rọ̀ fún akóbá ni ni òun wò wí obìnrin kan ní ọ̀padà wá jèrè ọkùnrin yìí ọkùnrin kan obìnrin kan ní ọ̀padà wá gbádùn ọkùnrin yìí tó láyé yìí ti kọ̀ lòun ti máa wòran lẹ́nu kan wàá gba ọkùnrin mú un lọ ẹ̀sìn bọ́ ọmọ rẹ̀ àtẹ̀tutù wọnú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà nì tó bá ti rí i pé níbì kan obìnrin kan ti fẹ́ máa jà rábà rẹ̀. o ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní kojú sí ọlá tètè sákùn o tí ọba jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ ẹlẹ́dẹ̀ ọwọ́ gbà o àbúrò ọ̀sẹ̀lẹ̀ irú ẹ̀ lọ́mọbìnrin kan sọ pé òun kọ́ kí ó kan mọ̀álẹ́mù yìí bí sẹ́ńpọ̀ ní kí òun á sí ní rí nínú ọkàn pé máa ń ṣe òun bíi kó wọn sá tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ wá bọ̀ nsù abẹ́rẹ́ nǹkan mẹ́ màá lé mi ó ní gbàtó wọn á rí i pé gbogbo ojoojúmọ́ tó ń bá ti lọ lé kí ó tó ń bá rí ìtìnà yẹn ń lékún sí ni tó bá fi lé kí lẹ̀ ṣé n tó ń ṣe dáa kọ́dà dáadáa ọ̀dà àti torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn òbí lẹ́yìn ní àbúrò ọ̀tẹ̀ nítorí kẹ́kẹ́ èsì òkú láàrin obìnrin ń tọrọ kíkọ bóun ṣe dìná àtọkùnrin ń tọrọ kóbìnrin ń ṣe káwọn ṣe dìná obìnrin tọrọ kíkọ bóun ṣe dìná léwu ju ọkùnrin tọrọ kíkóbìnrin ń ṣe káwọn ṣe dìná lọ. nítorí pé ìtìjú ti ń bẹ́ńbẹ̀ kóbìnrin tó ọba kọ̀ ọ̀pọ̀ tìtìjú ti ń bẹ́ńbẹ̀ kọkùnrin lọ tóbìnrin bá kọ̀. ìdí nu kọ́lọ́ńdà kúkọ́ máa fi sọ ẹ̀fọ́ wa. tóbìnrin bá fi tọrọ lọ́dọ̀ rẹ pé bá ń ṣe zina tí wọ́n wá kọ̀ tó ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ wàláhì kò ní kọ̀ láti rí i pé òun ṣe púpọ̀ mọ̀lùkọ́ ẹ̀rí náà ọ̀rọ̀ anábì fẹ́ já sí zina tọ́ wa sọ kọ́ ọ̀gbà ọ̀dà ṣé inú dùn baba ńlá yàrá yìí kí lẹ́rù kó nígbà tó kùnrin máa tọrọ pé kọkùnrin ọkùnrin ṣe ìdìnnà kọkùnrin bá lòun ọgbà ète lóbìnrin ó bẹ̀rẹ̀ báyìí yọkàn fi gbé sẹ́nu ni ìgbé ẹgbà mi o ẹgbà mi ẹ̀dà mi o lọ́gbàdá ló fi tipátipá mú mi o ó fi tipátipá ara mi mú mi o ẹgbà mi o kí a obìnrin bẹ́ẹ̀ lọ náà wọ́n tó ti bọ́ sí pọ́ ló máa ń ọmọ jẹ́ ọjẹ́ ní ọmọ jẹ́ ọjẹ́. ok ọkọ rẹ wá dé lórí eléyìí sẹ́fọ̀ kó wọn fẹ́ tó balẹ̀ ọkọ jẹ́ kéṣe kó sì máa jàǹbọ̀ ọkọ torí ẹ̀ yóò di ọ léyìn dáadáa lẹ́ẹ̀kẹ́ yóò di ọ léyìn láyà so nígbà tó wá ti gbogbo eléyìí tán wọ́n ti wá sọ pé à ọkùnrin yìí ni ó kí ìyàwó mọ́lẹ̀ tó bá padà wá hàn pé rọ ni pé ọkọ náà ní ti ba ọkọ ò ní ti jẹ́ yọ yánnayànna ó lè lọ ma ìwọ pé ìwọ ah bọ̀ <laughs> pẹ̀lú òkè mọ́mọ́ yẹn ó lè jẹ́ pé bani ó gbé jáde. torí di eléyìí kètì àwọn obìnrin pọ̀ bàjẹ́ tó bá rí pé tó yẹn ọwọ́ wọn yọ ọmọ ọwọ́ náà láti láti mú àkọ́kọ́ tó wọ́n ti kọ́kọ́ wí lọ́dọ̀ wọ́n lọ tọrọ lọ́dọ̀ kọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ àfi pẹ̀lú tó ti ẹ̀kọ́lọ̀ ló lè sàánú abẹ́yín pẹ́ràn ta ló fẹ́ jẹ́rìí fún kíkọ́ sàbò torí bí tó náà ti fi bọ́ bá ti tẹ̀ kánkọ́ ìdínú tó fi jẹ́ ọlọ́run dákun sàánú wa atara jọ pé tó wá bára mi yẹn tọ́ra ni ọba lọ ọba lọ ẹni tí àwọn máa ń ṣe ara ọlọ́run nítorí pé tọ́ba kó bẹ̀ tán t'ọba tètè náà ogun ni tọ́ba kọ̀ láti ṣe ọ̀ràn tọ́ba tún ṣe tọ́ba tún ti jọ́nu tọ́ba pé ọ̀fẹ́ ah, ìgbà tí rẹ̀ bára yó kí lò ṣe tí ìjọ pàwọn jọ kò fi kájọ máa torí délé àfikọ́ nígbà tí ọmọ bá jẹ́ pé skul náà ní wá nígbà tí skul dìdàkudà ní tí wọ́n ń wọ̀wọ̀ kú wọ̀nyí tó wá di pé ẹ wá sọ fún pé ah lágbájá kí ló dé ìwé rẹ mọ máàkì sẹ́ni zẹ́ẹ̀kì náà ló gba àti exam àti wọ́n ti pè continuous assessment gbogbo ẹ̀ f nine gbà twenty two. nínú ọ́fíìsì ló sì ti sàlàyé ọlọ́ọ̀dì kan ló sì kẹta ọkọ̀ sọ asọ́ọ̀lẹ̀ tọ́ba bọ́ wò ní bá ń dì mọ́gà ẹ̀sà mi mi mi mi ọwọ́ ọ̀dà ọ̀dà òbúrú pàkọ́tì yẹn. bàbá bá ń bá a wàlẹ́ ò ti dáràn jẹjẹ wọ́n ti mú ọmọ wọn tó tó àtìrí rẹ̀ fara yóò kó oṣù nítorí pé ẹni tó bá ti lè pè ọ́ títí ìbàjẹ́ lóbìnrin ẹ gbà pé òun ti kọjá pé ìranu ọmọ lọ́wà ó ti àti bàbá ìwọ náà wà bàjẹ́ bí ti ṣe bàjẹ́ ọ̀ yóò mú kíkẹ́ náà bàjẹ́ tẹ́bá pariwo pé à ẹ̀yin ará àtúntò ẹ̀gbà mi o ẹ̀gbà mi o. ẹgbà kí ni bá fa owó bá wọn. nígbà tó bá ṣe tó máa ṣe tán ló wá ní kí wọ́n gbà wọn ó fẹ́ dramatize ẹ̀ ní. kọ́ lọ́wọ́ máa yọ wá torí kẹ́ni tí ń sọ yín tẹ́yìn ọ̀mà lórí wọn ló máa ń ṣe kú páyìn kọ́ lọ́wọ́ bọ́ dà kọ́kọ́ sànù wọn. ولقد همت به وهم بها لولا سبحان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين أول ما نفع تفسير يا tó pọ̀ ونبيو láàrin wọn níbí o nípa àlàyé obìnrin ó ti kú ọ̀rọ̀ yusuf lé yàgbàjẹ́ yóò ṣe náà wàhámà bìhá yusuf náà ti ti fẹ́ gbà ó náà ti kọ́rọ̀ rẹ̀ léyà náà kí wọ́n á lè tuma rẹ̀ kí wọ́n tuma kó kóléyà eléyìí kóléyà eléyìí kóléyà kí wọ́n tuma rẹ̀. tọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ó náà ní pé wọ́n ní ìtumọ̀ kíkóléyà tóun náà kóléyà. òun náà ní pé lọ́kàn rẹ̀ ń rò kézikọ́ náwó o kézikọ́ fara kan o ẹ̀mí rẹ̀ òun náà ti gbé kókakóka pé a ah, máa lè fún yàn ní náà wọn ní nínú ọkàn ni Al-Imam wọn gbà wá lọ́dọ̀ nínú àwọn olùmọ̀ mú àdéhùn kan wá bè gbà wá látọ̀dọ̀ títí dọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọn náà nàbẹ wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá sọ pé idha hamma abdi bi hasanatin faktubuha lahu hasan tẹ́rù mi bá gbèrò kó òun ti dáadáa kan ẹ̀kọ́ dáadáa fún tọ́ba ti àkólé kan kó òun ti dáadáa ẹ̀kọ́ ládàá kó ti ti dáadáa kan lẹ̀ فإن عملها فاكتبوها له بعشر أمثالها فبوات دا دايون تكليون مسافون قد موافون وإن هم بسيئة فلا تكبركم وسايدا فلم يعملها تؤذي فاكتبوها حسن أكوا قوتك دا فإنما تركها من جراء نتوري جميل زبيلة فإن عملها فبوات فاكتبوها بمثلها أكوا يستكالب ẹsẹ̀ kan tó bá ta ìdá kan ẹsẹ̀ kan tó bá ta ìdá méjì ẹsẹ̀ méjì kí ni àwọn fẹ́ fà yọ̀ǹbì Al-Imam Al-Baghawi ní tó fẹ́ fà yọ̀ǹbì ní pé ó rò lọ́kàn rẹ̀ ní kò sí sí láti kọ́ ládàá yẹn lẹ̀ adẹ́pẹ́ Yusuf náà ẹ̀ walaqad hammat bihi walaqad walaqad hammat bihi wa ni kọ́kàn náà lọ́ọ́ ma kì í ṣe kó sì sí nǹkan kan náwó kò sí nǹkan sí apá kan nínú àwọn a ama bi lọ́rọ̀ bi ha yusuf ti na nà fẹ́mi èmi lọ sí lọ́kùlọ́ ọlọ ọ jẹ bá inú o sábà káyọ̀ náà ló fi bẹ́ẹ̀ bí bàbá tó ní bẹ́ẹ̀lì sókòtò tóbìnrin kan akọ ya ọkàn yọ bẹ́ẹ̀lì tì. gbọ́dọ̀ bẹ́ẹ̀ súnmọ́ bá wọn sàn fún mi. wọ́n ní yusuf ti pinnu pé wọ́n nà. wọ́n ní ẹlòmíì sọ pé rárá kí ẹ pé ọ̀nà wọn ni tí yusuf ń gbèrò ni pé ah tó ń tẹ̀yìn bá tiẹ̀ fẹ́ yín àwòkọ̀ bá dáa tàbí tẹ̀yìn bá fẹ́ gbàtí ń wá kí wọn máa bò ah tẹ̀bí yẹn ti dọ̀ kọ́ rẹ̀ ńgbà <laughs> ṣé òun wá pé kọ́ fẹ́ òun kọ́ fẹ́ òun pé kí ni sẹ́wọ̀n kó ló ti tẹ̀ kí ni yusuf já ma àmọ́ ni ọkọ̀ tòun lọ́lọ́lá mínísítà ńlá wọ́n wá fi mínísítà ńlá tó ìdínú tóbi jẹ́ pé kìí ṣe kó òun fẹ́ lọ́kọ òun kàn fẹ́ pé ah, ẹni tó rẹwà tó bá ti bóun sùn bẹ́ẹ̀ tó Yusuf àwọn míì tó sọ pé nítorí pàlérò wọ́n ní ìní pé Yusuf hamabiha ó gbèrú fún wọn pàṣẹ dì náà lóòótọ́ bí ìbá ti kó rí àrídájú kan látọ̀dọ̀ ọlọ́run ló lè padà sẹ́yìn sọ ṣùgbọ́n wọn lélẹ́ yóò ṣe déédéé o oríkèlè èdè lárúbáwá tó máa sọ báwọn gbogbo ń tọ́sẹ̀lẹ̀ kó jọ kan lọ wọn á sọ pé èèyàn ó gbèrú àti sìn kankan èrò náà ní ọkàn ní kò sí pé ó gbèrú bàbá ti náwó wọn sọ̀kọ́ náwó tì tọ́ torí yusuf kò sí náà tí ó súnmọ́ dìnnà o torí tó bá náwó báyìí sẹ́wọ̀n kó ti súnmọ́ dìnnà àmọ́ ọkàn náà ní gbogbo ẹ̀ àmọ́ ọ̀rọ̀ kó ti fẹ́ bá ti dìnnà tí ì bá ti pé ìyẹn ni kó ti bọ́ sókòtò ó ti súnmọ́ tí ì bá ti pé ọlọ́run mẹ́jẹ sẹ́ni kan wá rí kí ànábì ọlọ́run lọ́pẹ́ lóko ọ̀jẹ́ ìyàwó rẹ̀ kí sànábì ọlọ́run. àwọn ànábì ọlọ́run wọ́n sọ̀rọ̀ àwọn gidigidi. torí kọ́ lọ́n sọ pé ọ̀la tọkọrọ bó zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina kọ́ sọ pé ẹ má tọ́ba ni má súnmọ́ nǹkan ó túmọ̀ sí ọ̀ gbọ́dọ̀ sí rárá má súnmọ́ ta sọ ọbẹ̀ yìí o ó túmọ̀ sí kọ́ ọ̀ gbọ́dọ̀ sí wò o sì gbọ́dọ̀ gbóòórùn rẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbọ́bẹ̀ ẹnu rẹ̀ wò ọ̀ gbọ́dọ̀ dí mi lọ́bẹ̀ jẹ́ o ajá pé mo lè tọ̀ ní jíjẹ ó tọ̀ wò mo sì lè sísà sùn wò epo pọ̀ ń bẹ̀ òróró pọ̀ ń bẹ̀ ìyá yóò ti ẹ̀fẹ́ epo sọ́bẹ̀ wọn ò sì lè bú ibẹ̀ ni má ti jẹ́ wọn ò sì jẹ́ mọ́kànwó ó ní kọ́ máàkì fún un tọ́ ọlọ́ni wàlá taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ìbàjẹ́ ni ọ̀nà burúkú sí kọ̀tọ́ kí ọmọlúwàbí ó rẹ̀ tọ́ anabi yusuf alayhi salam ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀sẹ̀rì rẹ̀ kó ń bẹ̀ ó gbé ọkàn rẹ̀ kó ń kò ní dáa oorun bàjẹ́ àtúkọ̀ anabi ni ṣùgbọ́n ṣáájú ó ti ṣe zinari àwọn òbílà oorun tí wọ́n fi ń sáyò tó ń fi ń sáyò ó ní kò sọ́tẹ̀ náà láyé ó máa ṣe zinari àánú ṣe mí fún ẹ ó pò òṣèlú sọmọ pé àwọn ẹsẹ̀ categories ní nínú ìṣẹ̀ríà àwọn kàbáyìrì wà nínú àwọn kàbáyìrì láti rí alḥudud àwọn ẹsẹ̀ tó lọ́n ti sọrú ìyàdé yẹn jẹ lórí ẹ̀ ọ̀ndà rẹ̀ ní zina wọ̀ ẹnì bọ́tì tó bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ti sọ orí àdá jẹ lórí ẹ̀dá bá tẹ̀ tó o bá fi lè jìyà rẹ̀ láyé bí kò sí bó ṣe lè jàjà bọ́ọ̀lù ọlọ́fẹ̀ẹ́ ló kó ní ọ̀gbìn ní àlùkìyà ọmọ ẹgbẹ́ táxel mẹ́ṣíà lábẹ́ bọ́ọ̀lù ọ̀nba ti fi fẹ́ tó bá fẹ́ forí jàn yóò forí jàn tó bá ti fẹ́ kó jìyà rẹ̀ wá jìyà rẹ̀ kó tó dá lùdà ní. a àwọn ẹ̀ṣẹ̀ burúkú ṣọ́ra fún ọ bí à ń mutí bí à ń jalè bí ń zina bí à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń zina máyà ṣọ́ra fún ọ tó o bá ti yà láyé bí kàlùkìyà máa ń retí rẹ ẹni tí o ṣerú rẹ tó fi bára rẹ tó bára rẹ ẹ máa dúpẹ́ fọlọ́ o tó bá ọlọ́run lọ́sàn-án agbára yín kọ́ tọ́lọ̀mbá ńlá yín bẹ́ẹ̀ ṣe zinari ẹ kú oríire nítorí pé tọ́ba ṣe zinari àìjìyà rẹ̀ láyé ń bí ó túmọ̀ sí pé tọ́ba di lọ́la òkè àná tọ̀kùnú tẹ́lẹ̀mẹ́sì á ọmọ abẹ lábẹ́ bọ́lọ̀ ti fẹ́ bọ́lọ̀mbá ti fẹ́ ni tọ́ba fẹ́ foríjìn àforíjìn tọ́ba ti fẹ́ láti má foríjìn àti ẹ̀ bọ́ọ̀lù ẹ wá wo jìnnà bó ṣe di tọ́rọ́ fún kálíbà ìláwùjọ tó máa sọ pé nìkan fi máa márùn gbogbo wọn pátá wọn lè jọ máa sì náà nígbà tí èèyàn fi máa ọmọ sì ti wọ thirty something years láti ìgbà tí obìnrin tí ó bí ọmọ tó ti wọ thirty something years tó ti bẹ pẹ̀lú ọkùnrin yìí fún ọ̀tọ̀ yìí wọ́n sì fi bí àwọn àbúrò àwọn àbúrò àwọn àbúrò lẹ́yìn ọmọ àkọ́kọ́ àwọn ọmọ tí wọ́n á dàgbà wọ́n á ti gbọ́n àwọn wa gbọ́ pé bàbá àtìyá àwọn wọ́n máa ń bẹ níbẹ̀ sí náà àwọn ọmọ yìí ni wọ́n wò ike tó ti dáa bẹ́ẹ̀ kápẹ́ àwọn bàbá àwọn àtàwọn àyà àwọn láti ìgbàgbé ọdún márùnlélọ́gbọ̀n jù bẹ́ẹ̀ lọ sáṣẹ́ ń bẹ kò sí ìgì láàánú àwọn ọmọ wa ní kí làwọn ó ṣe títí làǹfààní fún oṣù ìgì àǹfààní tó ń bẹ fún so ìkíní ìsìn ọ̀sán ju pé bíbẹ wọn ò ní jẹ́ sì sínú àmá ní tí wọ́n ń ṣe láàrin ara wọn ò ní jẹ́ sínú àmá àmọ́ kò wúlò fún àwọn ọmọ tí wọ́n bí lọ́rọ̀ àwọn ọmọ ọ̀sẹ̀ kù lọ́mọ sí ní títí láéláé ẹwà kóbá ẹwà kóbá ńlá tí ọ̀pọ̀lọpọ̀ bàbá àti ìyá tá ń ṣe fọ́mà agbọ́dọ̀ tún àwùjọ wa ṣe o ìbàjẹ́ ìsìn tọ́da o ìdílé ìsìn tọ́da o àpòrò nìí ẹ wà mú ọmọ ẹyin ẹ lọ máa fi bí ọkùnrin ẹyin tó yẹ kí wọn máa bẹ ipá àwọn fẹẹ fi ọmọ ẹyin nígbà wọn bá ti gbóyún ẹyẹ dé ẹyin lẹ máa bẹ̀bẹ̀ ẹ tá a bá wá ní pé ẹ tani jẹ bẹ òun pé ló jẹ bẹ ẹ ọmọ wa ó ní a ṣe gbé Yorùbá náà ó ní wọ́n ló sá bó tó fi lóyún ló bàbá ẹ ni àkókò náà ni wí ẹ ní lẹ́nu ẹ̀mí lọ gbá wúlá ẹ tún máa bẹ̀bẹ̀ ní ọmọ òsè ti kókú mọ̀ báyẹ̀ rà àbẹ́ ẹ̀rí nǹkan torí de eléyìí báyìí ọmọ ẹni ìbájọ ni àbáyọ̀ kábẹ́rù ọlọ́run ẹ̀yin tẹ̀ ń bá wọn ṣe dìná ẹ̀yin tẹ̀ ń gbé lọ bá wọn tẹ̀ ń ẹran ti pé ọlọ́run ọba kò sí tó lọ lọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ni wàhálà tó wà nípa afẹ́fẹ́ ìyàwó kan láfíríkà wà yìí òbí wa jẹ pé zina zina zina zina zina yìí náà ni àgbàlagbà ń ṣe àwọn ọ̀dọ́ ń ṣe àwọn ọmọdé kan ń ṣe zina a'udhu billah torí de ilé ẹja bẹ̀rù ọlọ́run kájáwọ nídìí tí ọ̀dà lára ti dọ́ta tọ́lọ̀ wọn bó ṣe ṣòro fún wa ọlọ́run bá la ànábì Yusuf alayhi salam ọlọ́run la níbi ìbàjẹ́ yìí ọlọ́run ọba òjò ṣe nítorí tọ́lọ́run fẹ́ lò fún ẹ̀rẹ́ ni tí ń ṣe zina náà ní máa dàbí ìgbà tí wọ́n á dèèyàn yìí ńgbà tó bá wá ṣe tán lójú rẹ̀ ọ̀dà ṣé gbogbo ohun tó ń ń wá ní oṣù báyìí lọ kò bẹ́ẹ̀ lọ ọ̀ràn ó sì wà lákọọ́lẹ̀ kò fi parẹ́ tí ẹ̀ bá wá ronú kó ń ṣe zina wọ́n sì sọ pé tóun ọba ti ìyá rẹ̀ láyé tó bá di lọ́la àlùkìyàmù òun wọn máa bẹ táṣẹ̀lì mẹ́ṣíà lábẹ́ bọ́lá ń bá ti ṣe fẹ́ ó wù ń kó òun di àlàyé. a sọ pé wọ́n ti lo òfin ṣẹ̀rí àlebi tí wọ́n wà a pé bàtà méjì nìyà ìyá wà tó gbé ẹgbàá lásán àti ká tún gbé ọ̀tún náà fọ́dún ìyá kan wà tó gbé wọ́n sọ lóko tó èkó a lè nà ọ lẹgba à ń bọ̀ tìbọ̀ ti fáàkì fún ọsọ lóko tóra ètò ìjọba rògbẹ́ gẹ́tì torí bí tẹ́ǹbà ń tẹ̀lé nà lẹgba tó bá kú kí ni ìjọba ọ̀sọ̀ wọ́n lẹ pààyàn yẹ sẹ̀rí àlà ń lò ó kèsè ìjọba fún yín lágbára kẹ́ ẹ̀ lò lágbára kọ́nà tó lọ sọ wá sí kó lọ́wọ́ gbà wá àwọn òṣèlú tọ́kàn wọn ní kóòtù kọ́sọ́márì ni ẹ máa lọ àwọn fẹ́ǹsì Islam kankan wọn ò ti ẹgbàá pé mùsùlùmí bẹ́ẹ̀ lẹ́yìn báyìí

òde ń bẹ náà la jókòó jọ ní máa ń sunkún kí ló dé ó ní ẹ̀fọ́ ń fẹ́ kí n fọ́ mọ́ pẹ̀lú kí ni ó ní ẹgba tọ́lọ̀ ní kó o ṣe kó o ṣe náà ló ń fẹ́ kí n ṣe fò mo ní à à lẹ́gba tọ́rọ̀nà tọ́rọ̀nà rúntó ló ṣe yí báyìí bá a bá ti à lẹ́gba mo láti ọ̀pá mẹ́ta ọdún kan. ó ní à ó ń ṣe zina ní irúfẹ́ sí nysc kò ṣe zina rí láyè à wọ́n bẹ lọ́kọ́lọ́ ọba àforí kọ́lọ́ ń ṣe lọ́kànnú ẹni tí yóò forí jìn lọ́la sí ìdí àlùfíà ẹ̀rọ kẹlòmíì yóò hùwà ọ̀daràn tán wàlá yóò sì máa kábàámà orí pé kábàámà náà lọ́wọ́ àti ó ní wàlá rí náà lọ́dọ̀ ó wàhálà ti ń sọkún gidigidi ẹ nà mí ẹ à á lè nà wàhálà ìtọ́lá à lè nà torí téèyàn wà lọ nàlẹ́ ní téèyàn ó àbí òye wa wọ́n bá lọ pa ẹ̀ ẹ ọjà kò jẹ kọ́dà ọ̀gá wọn náà náà kọ́ lọ sọ pé wọ́n lọ pa ó bíi tànàbí Musa àlẹ́ ìṣọ̀lá ìṣọ̀sẹ̀ ẹni tànàbí Musa fẹ́ gbéjà tó ti gbèjà rẹ̀ lánàá olótùfó nípa èèyàn tó pa lánàá bá ah, ó tó pè mí náà ní kó ti pààyàn lánàá òní wọ́n ti fẹ́ gbèjà o. ẹ torí ìdè eléyìí ẹ dá ẹ jẹ ká dínà sí ìbàjẹ́ kò wú ẹnìbọdì pé kí wọ́n bá ìyàwó òun ti bàjẹ́ àbí kí wọ́n bá ọmọ òun ti bàjẹ́ àbí kí wọ́n bá ìyá òun ti bàjẹ́ àǹtí òun àbúrò òun ti bàjẹ́ tí a bá kó gbogbo ẹgbẹ́ ń bá ti dì náà bákan náà làwọn náà jẹ́ táwọn kan tó sẹ́yìn ọ̀fẹ́ wọn dápọ̀ mẹ́ta àfi lọ́mọ làkejì wa. igi ni ẹja máa so ẹja fẹ́yàwó tó tó fi fẹ́yàwó sọ fáwọn èèyàn wàláì sẹ́láì wọ́n ràn ọ́ lọ. àwọn obìnrin kan ti ń wọ́kọ ẹ̀yin náà sọ wípé ń wọ́kọ ẹ kàn máa tinú lórí rọ́. alhamdulilayi ara àwọn obìnrin ti ń fi lé wa lọ́wọ́ bá bá àwọn wọ́kọ ọ̀kan wà lọ́wọ́ wa ni àmọ́ ní kàtígórì torí di eléyìí adúgbò kọlọ ọlọ́nkọ́ bá tún àwùjọ wa sí ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́ ọlọ́nkọ́ bá kọ́ kásẹ̀ ìbàjẹ́ kù láwùjọ wa ó jẹ́ ká máa bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba subhanak allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka.